ní the <clears throat> last class tá a ṣe níbi class àwọn ìwádó ibi tí a ti kọ́ òní àṣekòrò àṣekòrò ní a ti kọ́ gbogbo àwọn pátáǹtì kọ́ sí yìí ó àákàn ṣe introduction síbẹ̀ ní o bẹ́ẹ̀ sì ló sí kíláà ní lẹ́yìn àbá fẹ́ discuss ìṣúkú àti concept ní àbá hundred years ní ọmọ ẹgbẹ́ gbọdọ̀ wú ẹ̀ ní àyè ìṣúkú but ká mọ àwọn kanọ́lọ́jì òye ká sì mọ irúṣẹ́ tí ó ṣe nípa ìbáṣepọ̀ wa pẹ̀lú ọlọ́run ọ̀gá àwọn kan wọ̀nyí náà ní mùgbùmùgbù ẹ̀sìn tá a bí di àwọn ìbàdàn tá a ṣe níta lónìí bí o bá ti sí ń bẹ̀ èèyàn ò ní ní àláwà tó di bẹ́ẹ̀ ṣe ń bí ibi àlákọ̀yà pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń fọ àyàn mọ́ bẹ́ẹ̀ ṣe ń fúnra rẹ̀ ṣe ẹ̀ẹ́n pẹ̀lú ọlọ́run ohun kókó kan sí àyíkọ́sí nígbà yìí ẹ̀ kìí ṣe nǹkan téèyàn pìrìtẹ́ǹtẹ́ta ọlọ́run kó tó pìrìtẹ́ǹtẹ́ ìtọ́lọ́run níjọ́ tẹ́yìn bá ti di ní ti pọ́ìntì yẹn yóò kàn máa ṣe kárí ní fáwọn èèyàn nígbà kò sí ní jù kò sí ní dúró òun náà sì mọ̀ kó òun dúró tí a bá ti fi wé ti dáàbò lórí kankan tó sì mọ̀ kó òun ò rí bá gbogbo ẹ̀kọ́ òun ò dúró àgídí náà nípa àdá yìí ọkàn ló dẹ̀ lé tọ́kọ̀ bá ti lé èèyàn ní rádùn ní ìjọ then any small thing tó bá bẹ̀rẹ̀ sí ni yóò fi gbòòyàn ní ìgbésẹ̀ yóò fi lọ́ọ̀rùn tó náà lẹ́yìn ṣúkúrò yìí á ti kọ́ ti díẹ̀ pàṣípù tó kàn jẹ́ tọ́márì kàtà ṣe àtọ́gbò láwùjọ sí nínú kàtà rẹ̀ fáwọn àtàbá ní síra yìí lọ́wọ́ page eighty eighty ti àǹkà níbi síra yìí lọ́wọ́ tọ́ táàbà gbàgbé àní àṣùkùrù òun ni òdòdúró afárí ní àmì ìlà yíyá dára orí pa ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba tọ́lọ́pàá ti fẹ́ kí orí pa wọ̀nyẹn kó hàn lórí ẹ̀dá ẹ wọ́n ti lọ afárí òun ni ìtẹ̀sí ẹ́ wípé nísìn báyìí tí mo bá tí mo bá jù nǹkan mọ́yìn tẹ́lẹ̀ bá fẹ́ á ah, ah, ah, kó sí mi òun ni á fáwọ̀ nǹkan tí mo ṣe fún kò tó jẹ́ action tó wá lábọ́dọ̀ ló ṣe òun ni á fáwọ̀ ẹ́ nǹkan tí ó fa á fáwọ̀ yẹn ni sábà jọba gbé cause and effect cause effect relationship ta òun là á sọ pé for every action there must be what equal and opposite reaction ìtẹ́lẹ̀ yẹn ti dá response tẹ́lẹ̀ yẹn ṣe òun ni afárá bí kàkà kọ́ọ̀tẹ̀ ó pín kẹ̀ ó tún dá kàkà lọ́rẹ̀ náà náà sọ́dọ̀ máa wá ṣèlérà fẹ́ dà lẹ́sàá fún àti ọlọ́ọ̀kan lóhùn kí ló ṣe látọ̀nà fún un ikú ṣe yẹn wọn á àkọ́kọ́ ni mo mọ̀ ọ́ kọ́lọ́ ọba ló ṣe é mo dúpẹ́ kọ́lọ́ ọba lórí ẹ̀ mo wá yin ọlọ́run ọba pẹ̀lú ẹ mo wá lù ibi tọ́lọ́run ọba pẹ̀lú gbogbo nǹkan tá à ń ṣe yẹn báyìí à ń fi orí pàdé ra yẹn hàn mí pé kí orí pa ìdẹ̀ra tọ́lọ́mọ ọba ṣe fẹ́ dà kó hàn lórí ẹrú tọ̀ náà tó bá hàn lórí ẹrú yìí rí àwọn pọ́ǹtì wo lóṣù wo àyẹ̀wò láti lè píìkì pé kìíní ìṣó rẹ̀ tán ṣẹ̀rùn sáà pé wọ́n ní a ah, wọ́n ní mo ṣèkọ́lá ìbára ókè káàdì òkè ah, ó ṣòro tí ó rẹ̀ pọ́ǹtì ẹgbẹ́ mi náà wọ́n ló rẹ̀ yìí ẹ̀wà fún lóhùn wọ́n ní kí ló ṣe é wọ́n ní kí ló ṣe é ni pé ó ní màlúùyà ara tí màlúùyà mú fún ìyànjẹ pé èyí ò ní kí fà tẹ̀sí sọ̀rọ̀ lọ́la ẹ̀ àbí màlúùyà lè mú pé kó má wọ̀ wọ̀ màlúùyà lè mú pé tọ́ǹtì pé olùsí apẹ̀táì àbí ṣàgbọ́gbà pé ṣé tọ́ǹtà bíi. bàyíká àti bá fún lógún ara tí ìgbìmọ̀ pé oògùn ó ṣiṣẹ́ ọmọ ẹ̀fọ́ gbàgbá tẹ̀fẹ́sọ̀ ìlú wálé ibo ni wàá lè fi máa bọ́ lé sí ìrìnàjò ta bẹ́ẹ̀ kò jẹun tẹ́lẹ̀ ti ń jẹun so àwọn ti hàn àti ọ̀nà tí ó bá hàn wà bá èèyàn as an entity béèyàn bá fẹ́ ṣe ṣùkúrú ìdẹ̀rẹ̀ ọlọ́run ká pé ìdẹ̀rẹ̀ ó hàn yóò hàn sí kọ́lìkì yìí ìmọ̀ràn lọ́kàn rẹ̀ tá a bá fẹ́ ṣe ìgbà ọ̀dà pé ó ṣe ṣùkúrú ìmọ̀ràn rẹ̀ gbọ́dọ̀ lékún kí èèyàn rẹ̀ yóò àpọ́nlẹ̀ lọ́kàn rẹ̀ pé a ah, wà máa bì náà ní ní màdé tàbí ọ̀dọ̀ ọlọ́ọ̀ba nìkan ayé ti wá. ọkàn rẹ̀ wà tó bẹ́ẹ̀ jẹjẹ kódà kí ara rẹ̀ tún sọ. ìyẹn àti sọ kìíní yìí o ìdẹ̀ra rẹ̀ orí pàdéra yìí wọ́n hàn lọ́kàn rẹ̀ ìmọ̀ọ́nà ti kọ́lùkù wọn láti ní ìrọ́pò kọ́lùkù ní ìmọ̀ kọ́kàn fúnra ẹ̀ kó jẹ́ wọn pé ah, ìdẹ̀ra rẹ̀ àdúgbò ọ̀dọ̀ ìkejì wà fí ìsáàlì yìí hamdá láhàn ọpẹ́ ó jáde lẹ yóò dúpẹ́ fọ́lọ́run ọba òwe then wà fí jàwárí ìdí ìbàdàn láwọn oríkèé rẹ ìjọsìn ó jáde lẹ tí ó fi àpèṣe ìfọlọ so now ìgbà láti tọ́ kìí ṣe ṣe fún mi. Hmm? kí ló fà á ta sọ fún mẹ́ẹ̀ta ìgbọ̀dọ̀ pé lẹ́yìn bá tó mẹ́tẹ̀ẹ̀ta tá a dáàbò mẹ́tẹ̀ẹ̀ta yìí náà làwọn fi ń fi pa ìmọ̀ ẹ̀ àbí mẹ́tẹ̀ẹ̀ta yìí náà làwọn fi ń fi pa ìmọ̀ bíbí àtìmọ̀ òde kọ́ló ẹ̀ bíi ìdìnnà ẹ̀ ọ̀kọ́ló bíi ìdàgbàsókè ẹ̀ ọ̀kọ́ló bíi ìdìnnà àbí. وبين قول الجوارح وتفريق الجوارح فأبي عمل بالجوارح bí fi ọkàn yẹn yóò àpèjẹ iṣẹ́ ẹ̀mọ́ tó bá ti àtúnyí ẹ̀ pàṣẹ lọ́kàn bìfọ́ oríṣi òun ni pé èèyàn lè fi oríṣi ṣe pàfọ́máàsì tó bìí. èèyàn lè fi oríṣi ṣe pàfọ́máàsì tó lọ́kàn yẹn. ẹ jẹ́ ìpínlẹ̀ kan fún mi bó bá wọ ìfẹ́ nìkan kó o bí ti tẹ̀sán o lè má jà mọ̀ kẹ̀kẹ́ lọ́dọ̀ tẹ̀sán but aṣọ rẹ̀ àtẹ̀ aṣọ kọ́ tẹ awé yóò ọkàlẹ́ yóò yóò wẹ́lkọ́m bí kẹ̀kẹ́ o lè má jà mọ̀ kẹ̀kẹ́ lọ́dọ̀ ní kan bá kọ́ mi lásán ni tí wọ́n rò pé bó ṣe mọ́ ọ ní òkú tó bá padà pàdé ẹ̀ sáwọn àti báyìí tí bá ń tó mọ́ pé a àwọn àlùfẹ́ ìfisẹ́ làwọn ẹ̀ ìtumọ̀ pé èèyàn lè fẹnu sọ nǹkan tí ò sí lọ́rẹ̀ èèyàn lè forí kì í demonstrate tí ò sí lọ́rẹ̀ especially tó bá ní bùkátà jù. náà torí kí ṣùkú fi lè jẹ́jọ́ rẹ̀ ọkàn gbọ́dọ̀ akọ́lẹ́jì torí kò fi jáde. so nàá ń bẹ̀rẹ̀ nǹkan lákọ̀ọ́kan torí ọkàn nìkan ló ṣe pé ìyẹn automatic ní tí yẹn bá fi yẹ anybody tọkàn ìgbà tó acknowledge ìbẹ̀rẹ̀ rárá tọ́jú ọlọ́run kódà kò fẹnu sán kódà kò fẹnu olùkí fẹnu sẹ́ẹ̀kì ètò ìṣúkúrò kékeré ìdáná. so mẹ́tẹ̀ẹ̀ta ìpè onípa ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba hàn fún ọba tí ìlú abúlé ìyẹn kọkàn akínọ́lẹ́jì then èèyàn fi ahọ́n sọ èèyàn sì forí kìí jẹyọ mẹ́tẹ̀ẹ̀ka yìí tó fọ́ mi wọ́n wá ní pọ̀yà kúlù ṣùkúrú ìrìnkọ́lù wọ̀nyìnbáyé wọ̀nyìnbáyé ìdúpẹ́ táwọn yìí ó lè jẹ́ pẹ̀lú ọkàn ó lè jẹ́ pẹ̀lú ahọ́n ó lè jẹ́ pẹ̀lú orí. tọ̀ náà sábà wá sọ pé ṣùgbọ́n ní wàmá na ṣùkúrì ìtumọ̀ ṣùkúrì wá ní pé àǹtòsáàmọ́là nẹ́ẹ̀mátù ìmọ̀ àti ìbẹ̀rẹ̀ tó wọ́n bá wá ṣe fún yẹn kéèyàn wá ní ogun ìbẹ̀lọ́lọ́. èyí túmọ̀ bá alágbájá pọ̀ olùbẹ̀rẹ̀ the first thing bí àwọn ọkọ ṣe fún ìmáà lẹ́kọ̀ọ́ ṣòkò the first thing bí àwọn ọkọ ṣe lẹ́kọ̀ọ́ òun ni pé kéèyàn wọlé láti báàbò sábàtọ̀ alhamdu alhamdu alhamdu ìdúpẹ́ ìdúpẹ́ ìyìn ọlọ́run ọ̀nà méjì lè ràn fẹ́ wọlé láti ìyìn ọlọ́run ọ̀nà kan lè ní ìdí ìmọ̀ tó pọ̀ ọ̀nà kan bẹ kò ní ìdìmọ̀ púpọ̀ everybody ló mọ̀ but ọ̀nà tó ń tò ní ìdìmọ̀ pọ̀ wọn àwa ẹ̀fẹ́fẹ́ kó ní ìdìyàn síbi ọ̀nà tó ní ìdìmọ̀ kí lọ́la kọ́kọ́ ọ̀nàmù ní àmì wọ̀n àlá ìní ọlọ́run ọba tún ìbẹ̀rẹ̀ rẹ̀ àwọn ìbẹ̀rẹ̀ rẹ̀ tó kọ́ ìyẹn ó wà obvious everybody kò tẹ̀lé ìdíyàn tó ní ẹ̀ tó bá hamdu nyami wàhálà ìdúpẹ́ ìdẹ̀ra ọlọ́run torí bí ìyẹn ọlọ́run wá pè wá sí pé ẹ wo ẹ wo lé ẹ wo lé ìkọ́ ló ń dá ibà ló ń dá ibà rẹ̀ tí ẹ̀ bá ti rò ó ni Yorùbá fi sọ pé ẹ tó bá mọ núró tó mọ ẹ ibi tí rò wà ìwọ sọ́nà bá ti dẹ́gbà ọmọ àmọ́bí ádámù ní pé ṣe ẹlẹ́yìn ìjẹ̀dá tí ẹ̀ bá ti yí ìsìmọ́ èyí ká mọ́lẹ̀ àwọn ìdókòwò ìrònú ẹ̀rí ìdẹ̀ra tí ìta ti yí ìmọ̀ ẹ̀gbọ́ èyí sábà jẹ́ ìdẹ̀ra ló bí ìyàmá èyí tó kún ga ti lọ lè yóò máa mú mi ní gbọdọ̀ wá ronú. gbówó kan bá bẹ tó bá ní ìlú ní ìyàn tó tẹ̀lé sí ìmọ̀ àgbà rẹ̀. àyíbẹ̀ kọ́ tí wọ́n ní á owó ìtòbi kò sí ìmọ̀ àgbà tó bá ti kà á fúnra ẹ̀. èyí ò la wí àmì dọ́là ló kú àwọn eléyìí sùkẹ́ ẹ̀rọ yìí ẹ wá lọ tó wọn bá wá fẹ́ràn rẹ̀ láì rí ara hikma tó wà ní tọ́lọ́tì wọn fi ti mú sí bàtà wa. Gbogbo ìdẹ́rẹ́ tá a ti yóò sì máa pàṣẹ sí bàtà wa lè náà lóṣù àti ìmọ̀ tó ìdẹ́rẹ́ àtẹ̀lé ìwà lọ́tẹ̀ ìfowópamọ́ ọkọ̀ ọgbẹ́ ta. Ah, ẹ ò dúpẹ́ ẹ̀hìn yóò wá dé kó o dúpẹ́ ẹ̀ka tó o ti yóò sì máa tẹ́lẹ̀ sí ilé ẹ̀ka dúpẹ́. Sọ àpòlọ̀ àdá àpòlọ̀ náà amúlẹ̀ aláwọ̀ ní àdéhùn wáyé ìlú wa sí hamlin asman dọ̀kítà ìdúpẹ́ ọlọ́run pa pẹ̀lú àwọn ọkọ rẹ̀ àtàwọn òwòye ìtumọ̀ ẹ̀ pé every time tó bá ti olóńgbò ọlọ́run tó sì máa tó mẹ́yìn ó mọ̀ pé ọlọ́run àbò náà gbà lọ́kàn tó sì wọ́n àwọn onígbọ́ kankan nìkan táwọn ní tẹ́sí wọ̀nyí gbogbo ẹ̀sìn pátápátá gbogbo ẹ̀ nípa pátátẹ̀ ẹ̀rìn ìṣúná ọ̀fà dékèrò lòlò dékèrò gbogbo òjò ẹ̀ka pátápátá àtẹ̀yítà ṣe àtẹ̀yítà ń jìnà sí dékèrò lòlò omi ìrántí omi wọn tó dékèrò lòlò ẹ àti ibi tẹ́ẹ̀ṣẹ̀ àti ibi tẹ́ẹ̀ṣẹ̀ dékèrò gbogbo ẹ̀sẹ̀ torí ìtumọ̀ yìí pé gbogbo ẹ̀sìn díkírù ni òun làlẹ́ ìgbàsọ́lá àti ìtọ́jú àdúgbò kiri ìlú wípé aláàdúgbò fún ṣé kí n tọ́ka yín sí nǹkan tó ṣe wípé ó tóbi lọ́dọ̀ ọlọ́run ọba yín ó tóbi ó sì mọ́ débi kọ́dọ̀ ó tóbi ju kẹ́ ẹ ná góòdì àti tébọ̀ lọ kọ́dọ̀ ó tóbi ju kẹ́ ẹ pàdé àwọn ọ̀tá yín lọ kẹ́ ẹ bá wọn jagun pápá yín ṣẹ́nu wọn á ní kí ẹ lè fi kòtò tí kí òlà tó ní ìlú ní ìlú ní káàkiri láì láì lọ́la bíkọ́sẹ̀ gbogbo ọjọ́ tí ẹ̀ bá ṣe dé kúrò ní ọlọ́run sọ pé ká kúrú ní àgbẹ̀ wọ́n ṣe kúrú ní ọ̀la ìdílé ìtura ọ̀rọ̀ ọlọ́run ẹni tó bá fẹ́ máa rántí ọlọ́run àwa máa rántí ọlọ́run bá táwa nílé ayé ni rántí ọlọ́run gbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ bí fọ́ọ̀ká tó nílé ayé. Yes sọ̀rọ̀ pé ìdánwò kálukú tó kálukú àwọn ọ̀sìn àdẹ̀ra àwa máa ń bẹ̀rẹ̀ ìdẹ̀ra nígbà táwa di ayé pọ̀tẹ́lú tọ́lọ̀ ọba sọ pé àdìbàtà àti ìtàní ṣe ìrìnàjá lànà kò ṣe án mọ̀tò ọmọ ìyẹn ti rà pọ̀tọ̀ náà tí ò sí kẹta àwọn ìpalẹ̀ pé kò já mọ̀ kankan ẹgbẹ́ tó fi lànà kò ṣe án mọ̀tò rọ̀ fábà sọ̀rọ̀ òun pé ọmọ ìyẹn ti wá ní ìfọ̀nù ọlọ́run wa ń ṣe kó náà wà náà tó wà ní ayé ọ̀pẹ́ ilé yìí rẹ̀rẹ̀ ní a ti jẹ̀kọ̀ gáńtẹ́ yìí yọ á yọ mo bá bá nílé ayé yìí ó bá ra ẹ̀ kọ́lá nílé nígbà tó kù nílé ayé yìí akákọ̀ wọn kó tẹ̀lé ìṣòro nínú àwọn páàkì tó kàkà láìpẹ́ yìí mo ò sì gbọ́ àwọn yóò fẹ́ sì dábàá àwọn ní ìgbà yìí kì í ní láìláì ra àwọn òdo olúwa ló sì láìláì ra àtọ̀ òkè ọ̀gá òun àwọn ẹ̀ka kan. fọlọ́ ọba lóun tún ṣe náà tó wà ní ayé wọ́n wá ní ayé wa kàn nígbà bóòlù ló ṣe ń báyìí. wọ́n á ní ká gbọ́ pé fọlọ́ máa dà ọ́ wáyé ayé àti bẹ̀rù lóògbé. Tòtò ọlọ́run ọba ló kọ́kọ́ rán káwọn ọmọ ọlọ́run ló kọ́kọ́ tọ̀. Ẹni tó ṣe fóònù lọ́wọ́ òun. Òun òun ó fún wa fún ẹlẹ́sìn bẹ́ẹ̀ bá rántí òun ìmọ̀lá yìí ìgbàgbọ́ àti ìrántí gbólóhùn ní bá rántí ọlọ́run ọba fún ẹnìkan dá dàgbà tùrú ìmọ̀ ní ọlọ́run ọba àti ìgbọ́n bá ti rántí yẹn gbogbo tó bá lóko yá sí ilé ayé yìí kọ́dà láti yá hàn náà òṣèlú recognition bẹ́ẹ̀ gbogbo tó bá lóko ṣe ilé ayé yìí àti láti yá hàn recognition yóò lè ti ta ní recognition rẹ̀ yìí ibi táyì ló ti mà pé recognition ló ká lóko wá wọ́n bá sọ fún yàtọ̀ ní lágbájá tó ti ọlọ́run tó gbogbo èèyàn fún kókò wọn ní àwọn tó gbogbo orí ayé ìdẹ́jẹ́ òní ní àkàìlá òní ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ pé kò sẹ́ni kankan ìwọ nìkan náà ni o kò sí ìyàwó kò sọ ma ìwọ nìkan kan ti lẹ́yìn lórí ọ̀la lórí ọ̀la pé kí wọ́n yẹ kó ti recognition lọ wa kéèké kápò bẹ̀rẹ̀ lẹ́yìn òun lẹ́nu kó náà kéèyàn bá ń lé kéèyàn bá wó yẹn ní oṣù méjì nírọ̀ kíkó náà sàbẹ̀ mọ́ ríra rẹ̀ tó àmọ́ tó lọ́wọ́ tó ká ẹ sọ́lọ́ bá wà rẹ̀ kọ́ náà rẹ̀ láàrin àwọn ẹ̀dá rẹ̀ kó dà ọlọ́ni tí kíkó tó mi bá dà kọ́ ẹ̀ ìnáwó ìgbà ká tó ìlú wọ́n ìgbà kára ní ìmọ̀lá ní ìgbà ká tó ìmọ̀lá ní kọ́ tó bá dákọ̀ mi láàrin àwọn èèyàn bóyá kó fún ìjọba àbúkà ní kí láwọn ẹwà rẹ kì í yóò wá dákọ̀ lọ́dọ̀ àwọn gúrúùpù tó yóò lọ àwọn tó kù dákọ̀ mi lọ ọ̀dọ̀ àwọn láyé sẹ́mọ̀káwé kan sọ wípé èsì èèyàn wà ní ìgbà ní dísáǹsì bíi bílíọ̀nù mọ́dà bílíọ̀nù lórí ìta ni wọ́n ti wá ń ráyé ó dùn mọ́ wọn ráyé òun. Hmm? títí ìbá ti gbogbo owó àwọn ọ̀dọ́ tó bá gbóná àti ìgbò ní kílà mi ṣe àwọn ọ̀dọ́ ìṣòwò ìwò rẹ̀ àmọ́ recognition ni òun náà làwọn ẹgbẹ́ para wọn sí ṣe bá wọn ní akílágbèjà ń fún wa òbí lówó tó kí ló fi lówó ẹgbọ́ ó ní ìdíkà recognize lóbi pé lókè lókè bàbá ti ń ta hierarchy of need òkè lókè lè ní ìdí recognition àti ìwà eh, ìtàlẹ̀tàlẹ̀ ní jíjẹ wa ìṣọ̀rọ̀ tó kù tó wà sáré lọ́wọ́ tá a jẹ àmì. àmọ́ pé tẹ̀lé kọ́mínísàn náà mà tó wọ́n náà bẹ̀ omi làwọn ẹgbẹ́ ń wóye ó ti jẹ́ bíìsì ó jẹ́ pòfẹ́sọ̀ ó jẹ́ kíníkà ó tó lọ́wọ́ fẹ́ lọ ní jẹ ẹgbẹ́ tẹgbọn wọn ń gbà tí wọn fi ju omi padà kó fi tún wọn lọ lọ́tọ̀ wọn ló kàdé wọn ti fa àwọn olè tán ra èmi náà fẹ́ ìgboyè wọn ní à ṣe tó wà lẹ̀ òun la ẹ̀kọ́ tẹgbọn àti ẹ̀kọ́ àti ẹ̀kọ́ náà tó fẹ́ sanwó àti ẹ̀kọ́ ife yìí òun náà mọ̀ pé òun náà dàbí ẹ̀mọ́ ìgbà bẹ́ẹ̀ ni wọ́n ti kú lókè òun mú ọ̀nà ẹ̀kọ́ ni káwọn olóyè sanwó ẹ̀ máa pé sódà kó wà lẹ́yìn àdúrà ẹ̀ kọ́ pẹ̀lú ní tó náà yìí bá ti dá ọlọ́ọ̀tàn ó dá níjọ́ tọ́lọ́ wọn bá fẹ́ ṣe ìyáná fáwọn ànábì àtàwọn lábáwá ọlọ́ọ̀ni sọ̀rọ̀ àlè wà nínú àbúlà ní kí ó ń látàwálẹ̀ kọ́wọ́ ní pàtọ́pàtọ́ àlè. Kùránì iyì ló jẹ́ fún wa nàbí àtàwọn àjọ rẹ̀ ní ìtọ́nà ẹ̀kọ́. Bí ìbá ti Kùránì èyí lábáwọ̀ wà pẹ̀lú àná. Lèmi máa tó sọ pé ẹni tó sori dúdú láyé ni ẹni lábáwá ti lòdì. Iyì jẹ̀ ló dájú ìbá tó kí lábáwọ̀ àti lọ́kùnrin bá wà sọ lágbàáyé kí ló lọ́wọ́ ṣé tọ́lá náà sàyẹ́ntì ìgbàgbà ìṣúra bá mélòó ní ọ̀hán bẹ́ẹ̀ ẹ́ ẹni làwọn wa tó ń bá ṣe mùsùlùmí òun lù sí iye ẹ̀wọ́n ti jọ wọ́n ti ṣe ọ̀rá ní káàkiri wá lórí mùsùlùmí. wọ́n ti wá sí ìmúmá àwọn ìwé òní ọ̀sán tí iye rẹ̀ tí wọ́n dúdú gbogbo ẹ̀ sí ìbáyìí mẹ́ta wà lóko mẹ́ta. díkìrù kan wà tó jẹ́ díkìrù hamdin wà sànàlì díkìrù hamdin wà sànàlì àbí kìrì fàyìn lọ Dàbí àwọn tá a ń pẹ̀lú ahọ́n àbí tá a ń ṣe pẹ̀lú wíìkì tá a fi ń tè ìjọsìn fọlọ́wọ́n ọba fún ọlọ́wọ́n ọba ò hàn ètò ìdáwà fún mi hàn òní díkìrì hamdi wàkàrà bẹ́ẹ̀ bá tẹ̀wọ̀n ní ti báyìí díkìrì òní àmọ́ díkìrì hamdi wàkàrà bẹ́ẹ̀ bá gbáwò díkìrì hamdi wàkàrà bẹ́ẹ̀ bá lọ sí hajj dèkìrò láàmú ọ̀rọ̀ lẹ́yìn tó gbogbo àwọn kan yìí kọ́wọ́ ìwájú ọlọ́gbọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ الله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله بحمده ti à ń sọkútọ ọlọ́run ọba Hamdi wà kàrà lákọ̀. Lẹ́yìn ìyẹn, ó wá kọ Dìtò Dùháì. Àdìkì ni ah, pé Bíbí wà máa ń gbé wọn kàdá omi gbogbo ọjọ́ ọ̀sẹ̀ báyìí. Ìjọba kò dé kí lóò dùn àá àbí kì í lóò ọlọ́pàá tó fẹ́ fún ọ̀rọ̀. Bíbí máa wọ ara wọn gbà ní. Ẹ̀fẹ́ sáré ìjọ tó bá ti dá orúkọ ọlọ́run ọba ọlọ́run ọba ọba tó tóbi tó bá ti dá kọ rẹ̀. kọ tó dá kọ yóò sì fi bọ́ọ̀lù. Kódà kó o tó tọrọ gbàgbà.

rahman ọlọ́run obi kò ti tó ọtọmátíkálì ní kókó rahman bọ́ọ̀lù kò ní tó fún àdúgbò ní kọ rẹ̀ lóko ẹ especially bẹni tí kòyà rahman tó ẹgbẹ́ hálù kọ̀níṣà tó lè jẹ rahman ló ọlọ́run tó ní ìgbà kó tó sọ ìrànlá nínú ibi tẹ́yìn ó sì mọ̀ òní pé tó bá fẹ́ wá ọ̀rọ̀ àwọn àkókò àwọn àkàtà àti ìwò làwọn ṣe. àbẹ̀wò àtọ̀ nínú pàṣẹ kúlà ọjọ́ ọjọ́ tàbí àbí kúlà àwọn ogun jẹ òun fẹ̀ kàkẹ́ ẹ̀sọ́ tá a wà rí. bọ̀ táyà tó kò sí nǹkan ẹ̀sọ́ ibi wà pẹ̀lú ọlọ́run bá tọ́ mi ẹ̀sọ́ wà tí ọlọ́run bá tọ́ láti kàkà ìjọ ọ̀sẹ̀ yìí nígbà tó fi sọ Allahu la ilaha illa huwal hayyul qayyum látàkùn sínú àtúwọ́ là náà fi sọ òun ṣe ọba tí òwe ìdájọ́ tó yóò sókè ní ẹ̀sùn mi. ìgbà àdìmí ní ẹ̀sùn ẹni tó bá ti sùn ọmọ tí ń tẹlẹ̀ mọ́ ìwọ òsì ní sùn dákùn sọ ẹni tó fẹ́ sùn kéèyàn ní àwọn ọ̀pá àtúntò ọlọ́run bá mọ̀ wá ń sọ àtúntò sí orí pé kó sọ́ bí ta àìsí iná ọ̀gá ló ti sọ̀rọ̀ àtọ̀ èyí lẹ́yìnbà tó lọ́wọ́ adé gbogbo tó fún lóyún ọlọ́run ọba bẹ́ tó bá tẹ̀lé àti ní ọkọ̀ yìí ọba àlàyé ọba tó ti gbogbo kan tó ń tẹ̀lé ṣe láyé ìdí ọmọ ọlọ́run ló gbé ìlú ọlọ́run ló sì ló pẹ̀lẹ́ sọ olùkọ́ pẹ̀lú tẹ́lá bọ́lá ní àlàyé ọkọ̀ yóò gbára sáà tí wọ́n tó pé tí àyà jẹ ìbánimọ̀ tí kọ̀lù níyà rẹ̀ ìbánimọ̀ látàkùn gbogbo ọ̀nà ìlàwó máa ń ta àmọ́wá sí ọmọ mi gbogbo tí bẹ́sẹ̀mà lọ lórí ìní kéré nù tó ní ẹgbọ́n mi máa ń dálẹ̀ ní ẹ̀sọ́ ìgbà òwúrí láti ìgbẹ̀yìn bọ́lá ọ̀hún bàbá fẹ́ ṣe fún kálẹ̀ tó lágbára àti láti ṣe báyìí fún òun yìí ó sì máa tó wí. na àìdí ní máa kálífà wọn ọlọ́run bá máa nǹkan tó wà wájú wọn tó wà lẹ́yìn wọn wà láàrin ìlú fún àmì ṣe àlùkò sí ọlọ́run ọba bá a ṣe kú tí ó fi yé wa bọ̀ tó tóbi jù bẹ́ẹ̀ lọ tá a bá kojú wo àlàáfù ká ní àlùkò jẹ́ tróònù afẹ́kútẹ̀ dání o kákan fi lè dé kó yé wa ọlọ́run ọba jù bẹ́ẹ̀ lọ nínú gbogbo ẹ̀dá tó náà ọba dá ẹ̀ka tó tóbi jù ní àlùkò ló tóbi ló ti dàgbà. Nah, sábà wá loba, kalau loba káàkiri lọ́ba rẹ̀ ẹ̀ àyè tó dulu, lọ Awak apa? Awak àfa àwájú kó yí papa pé ká sọ pé àbáwo ẹ̀dá ni o àtọ̀tọ̀lọ́ pé káfí ẹ̀ wá dó olórí àgbà rẹ̀ dídé ibi tẹ́sẹ̀ rẹ̀ wá wá ibi tó bẹ̀tẹ̀ ọ̀ wá lọ sí mọ́jú olùkọ̀dà méjì àyè olùkọ̀dà ni kò áwùjọ kùsí ìlọ tọ̀ kùsí ìwá ni òwò sí àkùsí ni ó sàmà wá lọ wọn tá a bá ní gbogbo sánmà ilẹ̀ níbi ìwé tá a tẹ̀lé ìyá ara wọn kùsí ìwọ náà bá wá ju sánmà ilé ìwé àti ilẹ̀ níbi ìwé tọ̀ áwùjọ wa kọ́ ọlọ́run tó wá dá bá tó lóbi ìdílé yìí ṣe pọ̀ tó yìí báyìí ló ṣe táwọn fún faramu wa ní já tẹlifíṣì gàdá máa kọ̀ǹtúrò ìwọ́n tó ti pọ̀ tó lè má máa ṣe ń lọ bẹ́ tẹ́gbọ́n sáwọn kọ́nà lábúlẹ̀ kọ́bí àrójú ọmọ òkú bẹ́ wà láyà lójú ìlú ní sábà tẹ̀lé wa àbí ńlọba tó ga àbọ̀ òkúlò dá ilé wa àbí òsì ó tó ní òsì ní ìlú òkú náà bá ti wí kẹ́ ibo ló wà bẹ́ẹ̀ pé àlọ́mọ̀ tọ́jú tọ́ dídúró ọlọ́run ọba bá a bá ti ń yìn á ti ń pè é bá a bá ti ń pè é á ti ń yìn tapi itu sana, tapi itu sana, tapi itu sana. Ada Islam, orang itu ada di Yunus alaihi salatu wasalam, ẹja bí e. i wọ́n kọ́ ní ẹja ìlàrílà ìlà àìsà àmàlà ìlú oṣù nínú ọkọ̀ ìlú àrí sọba àkàtà tó tọ́ fún sí àgbọ̀lọ́ mímọ́ ìwọ̀lọ́ lábùsùn tí ọlọ́run tẹ̀lé ọ̀sà ìjà fúnra ńlá àwọn adáàlú wọn náà jẹ́ iná òbí náà bàbá mi a sì ṣe é pọ̀ ibi ìbànújẹ́ owó sí bàtàrà àyíká lójì mọ́ nínú ẹ̀sọ́ tó bèrè nínú láìláì láti ọ̀dọ́ ẹ̀ ní

fásitì ìgbà tó ní sọ̀tún àwọn sábà ilé àdúrà yìí wà lórí dáwà tó á lè rìn náà àdúrà tó mọ ìyá mi rìn náà mo lè àdúrà mi rìn. sọ ibo ni dáhùn ìgbà mi wà lọ. so mistake ní bí ẹ̀sọ́ fún ọ̀fẹ́ yá wà náà pété bá bẹ̀rẹ̀ ọ̀hán ní ti òfìfì ọlọ́sìn. àwọn àmọ́ àwọn ìṣọ̀kan náà bá máa lọ èyí tó lè jẹ́ mistake ni kó fi ọlọ́run ọba pẹ̀lú ọkọ̀ tí kò lọ pẹ̀lú tó kọ̀ ń dúró fún wà ní ìpàdé kí ẹ̀rọ ní ti dé sọ̀rọ̀ kí ẹ̀rọ ní ọlọ́run ọba ní alimọ̀tẹ́kì àbí kó lọ́wọ́ ọlọ́run ọba kí ẹ̀rọ ní kí ẹ̀rọ ní ọlọ́run ọba ìyá aṣẹ ìdílé ẹ̀kọ́ ọba tí ń tíyà rẹ̀ lágbára ẹ̀gbọ́n ó yìnbó kì í ọkọ̀ ó wá sí ìtọ́jú tó tẹ̀lé sí àbájú ilé ìlànà ìlẹ́nu dé èyí táwọn àfáàmù sọ òun ni fáwọn èèyàn tí wọ́n fẹ́ fi ọlọ́run ọba nítorí láì fẹ́yìn kásán máa wá lo owó nìkan láì má ìyá yá níyá wọ́n yá ti mo pè ọ́ rẹ̀ yá tìmí ìfi mo pè ọ́ rẹ̀ amma da ya wuri yana Allah wa ya fi Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah la ilaha illallah la ilaha illallah àbíyá ọ̀nà tó bá fẹ́ lọ́rọ̀ hàn tọ́jú máa ń lọ́wọ́ àwa àwa nìkan ló ti wá rí ọmọ tó bẹ́ẹ̀ léèyàn kéèyàn wọlé sí ìwé ìyá ọkọ mọ̀nìyàn rẹ̀ kúṣe bí wọn bá ti lè ronú sílẹ̀ ọlọ́run ọba sí bẹ́ẹ̀ náà ni ó ti ọmọ pẹ́pẹ́ wọ́n lò sí. ọ̀tá ń bẹ nínú àwọn ẹni ọlọ́run ìjọ olóògbé máa dà ọmọ ọba ni nípínlẹ̀ oko ní fáráàlú lọ́wọ́ ìjọba ọwá kí ìjọsìn ọlọ́run ọwá ọlọ́run dáadáa dáadáa ìgbé kọ́ òmò ọlọ́run àwọn àpáàtì máa kó sọ̀rọ̀ rẹ̀ wọ́n wá ní ọwọ́ àwọn ọkọ̀ tó nígbà rẹ̀ ọkọ̀ ló ní wọ́n kí ọbẹ̀ dànù ọbẹ̀ náà táyì ọwọ́ àjí bó ṣe yí gan ní ilé rẹ̀ tí wọ́n ní ọkọ̀ yóò ọbẹ̀ dànù ọkọ̀ kò bá ọjọ́ mi dé ìbò darí ó sùn padà nígbà tó wáyé sùn padà ọwọ́ àkọ́kọ́ mi tó máa mú ọlọ́run kọ́dé àwọn ìka náà tó wá o sábàrà rẹ̀ mà wá ẹ̀ fàálà èyí wá kó àwọn ìṣẹ̀lẹ̀ mà wá tó ṣubú yìí kó bá pa wá rẹ̀ agbára lójú ẹ̀yìn òun ti tó alùpọ́dún ló tó èyí dáhùn wá sọ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ yìí kò fún wa yìí ẹ̀ sojú àlàkù fún wa ọ̀pọ̀lọpọ̀ ló bá dùn so béèyàn bá ṣe ń mọ orúkọ ọlọ́run àti ìròyìn rẹ̀ sí àti háàlì béèyàn bá sọ̀dọ̀ ọlọ́run ọba sí ìròyìn ó sì mọ ọlọ́run ọba sí. Terutama zikir sanari muhabib, zikir doa. Eh? Gbogbo doa ṣe pátápátá náà ṣe pátápátá lè zikir sanari muhabib. Àtẹ̀yí náà ṣe àtẹ̀yí náà ṣe. Rìtẹ́tì mà, tàbá kẹrùn zikir òbí, ọ̀pọ̀lọ̀ ọba tó bẹ̀. Àbí? Tàbá kẹrùn zikir zikir òbí ọba tó bẹ̀. Ọlọ́run ọba tó bẹ̀ ìgbé ìlànà ọ̀la àtàyí ha, àǹtàṣọ́ ìjọba ìjọba àtọ̀. إذا نجح القرآن في جنب ما قطعه إلى نفس الله حيوم الله عليه كاتبنا سيشة بيترو كاتبنا سيدنا كاتبنا سيجاري كاتبنا سيجاري بيترو الله إن الذين اتقوا إذا مسهم طالب من الشيطان تذكروا فإذا مسهم والذين إذا فعلوا فاحشة أو ظلم أنفسهم ذكروا الله àti táṣe àti táàlì díkì ọ̀la gbogbo ẹ̀ ló bọ́ sọ́ńdà díkì ọ̀la dé ọ̀sán rẹ̀. tó èyí tó wá tó tẹ̀lé díkì ọ̀la láti ìgbà àpapọ̀ lọ́wọ́ ọlọ́run fún ara rẹ̀ wá pẹ̀lú aṣojú ẹ̀rọ títí rẹ̀ fún wa kò sọ pé bá a bá ti rí láti kọ́ ní sáyẹ̀ láti tó. pẹ̀lú bọ́lọ̀ bá bẹ̀rẹ̀ sí kọ́ndíṣọ̀n ní àpẹ̀ntẹ́kù. ó tún wá ẹ̀kọ́ lè wà pé èmi ti bí àwọn ọba ayé o èmi ti bí àwọn èèyàn náà lè ka ayé wípé tó o bá ti di wọn kan jù ni mo ń sún wọn gbà tí wọ́n lè kan ní èmi ò bínú o bí mi lẹ́yìn tẹ̀ lẹ́ni tàyè wọ́n lò ó sọ òun ní ọlọ́wọ́n bí ọ̀dà ẹ̀tọ́ wọn bí ló ti ẹ̀tọ́ sí kò wọ́n ní ìrọ̀lọ́ ọ̀yà sára àìbá rẹ̀ ní àdéhùn ìkọ̀ yìí kí ni àwọn so àwa òun ni dídírù náà lè fi hàn sí ọlọ́run bọ̀dún ní ní tẹ́sí máa ń wá fáwọn ẹ̀dá ọlọ́run ọba òun rẹ ló ṣe wí pé òun bá rìn tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run lọ ọlọ́run lọ. méjèèjì náà ló wà méjèèjì ló wà bọ̀dé yẹn bá rìn tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run lọ ọlọ́run lọ. òun ni irú àwọn tí wọ́n ṣe kèrè sọ́lá àtàkùn sílọ̀ yóò tọ́ nìyí kò lọ bẹ́ẹ̀ níjọ́ tó bá ní ìdè nìkan ni wọ́n wà òtítọ́ náà ọ̀hún. so ọlọ́run ọba tóbi ara títóbi rẹ̀ ní fi fún wa ní ìta tó bá fẹ́ fún wa àti tó fẹ́ fún wa kéré ní ìta tó lé so dídí òwò ààrẹ dídí òwò ẹlẹ́kẹta ni dídí òwò rẹ̀ ààrẹ dídí òwò rẹ̀ ààrẹ dídí ìrí tí èèyàn fi ń rí ẹ̀mí ara rẹ̀ tí ó fi lè ní ìmọ̀ òmùmọ̀ ọlọ́run. nígbà àlèyé èèyàn nítorí àkàkùnlélá ó fún yẹ lórí àwọn àbí àlèyé èèyàn nítorí káàpà tó fẹ́ bíà ó tóbi lọ́fẹ̀ẹ́ àbí ó lè lọ́fẹ̀ẹ́ ọlọ́run ó lè má pọ̀ tó kó kàn níjọ lọ́wọ́ ọ̀ṣùgbọ́n dídìrì kan gbọdọ̀ wà dídìrì tó gbọdọ̀ tó máa kọ́ sí déèkì ìsúnmọ́lọ́ nítorí ó fẹ́ràn tí kìí ṣe pé torí pé o ní ìdíkàlọ́ rẹ̀ dídìrì ilé yẹn wọ̀ láti ju ìtẹ̀mí. pèlè kájẹ́ ìrẹ̀ ní ata àti àgbà kó o sì lọ ní fún mi ṣàkóso ló mọ̀ fún ìpẹ́sẹ̀ǹtì ọlọ́run àti òjò títà tí wọ́n sọ ẹsẹ̀ pẹ̀lú wàásù ní sọ̀láta ìdíjí ẹni bọ̀ tí wọ́n á yọ sí ọlọ́run ọba tó bí ìjọ ọkùnrin rẹ̀ tó sì gbogbo wọn àkáàbù tó ní ọlọ́run ọba alásọ́lọ́run ọba ó ṣe kò dé yóò wá sí tọ́kùnrin rẹ̀ kẹ́kẹ́ pẹ̀lú ìmọ̀ ẹni òun yóò máa ẹni tí wọ́n fi tí ó bá ká burú bá nínú ẹ̀sìn rẹ̀ ọlọ́run ló dìde kó ṣe pé mẹ́ta àti ẹ̀ kó wà fẹ́rẹ́ títí. ẹni bọ̀dé tí mẹ́ta rẹ̀ bá ti wà fẹ́rẹ́ títí ọlọ́run fẹ́ parẹ́ ní. bẹ́ẹ̀ kọ́lá tí ẹ̀dá ọlọ́run náà ẹni bọ̀ tẹ́lẹ̀ kan bá ní àbí kìí ṣe wà ẹlẹ́sìn tẹ́sán bá jẹ nínú èémà sẹ́mà fún ìjọ tí ó bá kú ara wípé kí nǹkan máa ń ṣe ọ̀rẹ́ rá ẹ̀fọn ti jẹ ní o mọ́jẹ̀ tó tẹ́ra sí ní òfin ní ẹ̀kọ́ ẹni bọ̀ tó bá ti mú òkú òun òní tẹ̀sí títí tì rárá tí wọ́n bá tẹ lọ́rùn ọba ní kékeré kò ní ìgbà tẹ̀sí lọ́rùn ó sọ sí lóṣù lè tó padà tẹ lọ́rùn ọba ńláńlá òní ọ̀nà ọ̀nà ìṣúná tó tó padà tó kó tó àtọ̀ mú. bọ̀ ara orí ọlọ́run ọba ní kékó fún ẹ̀dá ní tẹ̀lé títí ó tẹ lọ́rùn ọba ọlọ́run wa fún un àràkùnà kẹ̀kẹ́ ni òun ti lọ díẹ̀ díẹ̀ ní ìsìn orúdó fá ẹ̀gbọ́n orúdó ni nígbà tó náà orúdó gan fá irú àláwọ̀ tó yìí má ti máa ń wáyé wá sí àwọn ọmọ ètò yìí ẹgbẹ́ àmì ẹ̀kọ́ kọ́ owó fíìmù nígbà tó padà rí oṣooṣù ní ìsìn àwọn àláwọ̀ tó máa ń wáyé wá sí àwọn ọmọ ètò yìí ló lè lé ìtẹ̀ láti ọ̀dọ̀ bẹ́ẹ̀ wọ́n ní kò tó fi jọ́ bá ti fáìlì ọ̀ fún òkè ní níta ńláńlá ní oṣù kó mọ́ yóò tó wá sọ̀rọ̀ náà òbí tó mẹ́tẹ̀ ẹ̀ka àwọn èèyàn ó rọrùn fún wọn nítorí táwọn káàkiri àká ó fúyẹ́ lórí ahá àwọn ìgbà táwọn èèyàn tó yẹ kí tó há mú wọn padà wọ́n lè fún hàn àgbà kọ́ra kan mọ́ sí àfẹ́sẹ̀ nìkan wí wọ́n lè fi láàyè láàyè lọ́la àwọn mọ̀tòmọ̀ tán ní. ibi tẹ́sí mọ̀ ò ní pé ẹni rí èèyàn jẹ́ tí ó gbé owó ní ìlọ́jẹ́ hajj lónìí wọ́n ti gbé màgbé ìgbà pé ọgbọ́ nípa ìgbà pé sọ́sẹ́ bọ́. nítorí ó fúyẹ́ láti ní wọ́n lè nà ṣẹ̀rí ìkàlà ẹ̀ kọ́nà tó lọ fọ́fọ́ gan yóò lọ àlẹ́ yóò lọ yóò lẹ́kọ̀ọ́ fẹ́nu gún tó fi wí. olókùnkùn àtẹ̀ṣọ̀ sí náà

ibi tá a sọ ọ̀rọ̀ ṣúkúrò nílẹ̀ láàmú ra tọ̀. Ṣé wá rí nínú àgbà ní ìsàgbà lọ́sẹ̀lá? Ìsàgbà àtàkùn tó kú tọ́jú àyẹ̀lé lọ́sẹ̀lá. Àbúkọ́lá á ta àgbà kan tó ti bá lẹ́nu ìgbọ̀n bí ìsinadé dọ̀ọ̀yìn. Ẹ Tí ìsinadé ìgbọ̀n wá dọ̀ọ̀yìn kí kì ṣe mọ̀ọ́bó. Àdúrà tí ó sùn mà ní ìtumọ̀ òṣèré. bẹ́ẹ̀ tó dáwọ́ tó máa ká àkàbẹ́yà wáyé lórí ìpínlẹ̀ lọ ẹ̀kú súnmọ́ ẹ̀mí wípé àkọ́kọ́ ìyẹn parọ́ rẹ̀ máa nà ní. wọ́n sọ pé á pé ọmọdéjì fi kápọ̀ kó lọ́dọ̀ ànábì kò há ìkó pé kò lọ́bẹ̀. láìpẹ́ ní ìlú pé àmọ́ ó pẹ̀lú táwọn ìwé ẹ̀yìn náà mọ́ máa parọ́ máa nà ní. ìjẹ̀mẹ̀tẹ̀ fi bọ́yá bọ́yá abúlé mọ̀tún ìlú nìkan tó yàtọ̀ náà wọn tàbí ìkàkà ló sọ òun wá gbé fún ànábì bọ́n mi àmọ́ pé bóyá kò ní ní pẹ́lẹ̀ ìdílé nínú àwọn ìgbọ́ ànábì sálá wọ̀ tẹ́lẹ̀ wọ́n ti kì í tó tó tàbí tàbí àwọn ẹni àwọn apàtàkùnrin ìfúnlẹ̀ wà lọ́wọ́ ìtòlùkẹ́ ànábì ó sọ fọ́lọ́ ọ̀hún tó lọ́wọ́ lọ́sàájú ń ṣáàkiri nàìjíríà. مؤمنين بها عليك قابلين لها واعتنوا عليها اللهم جعلنا الشاكرين لها ṣùgbọ́n ojú ìtọ́ ogun yẹra oṣù fún wa mo bá sọ rẹ kọ́ọ̀tù yìí nàrà ajá ìwádìí tó àpẹ́sì dára rẹ pọ́tọ̀ rẹ jọ tàbáwá àtẹ́tẹ̀tà mọ̀ ní ìdàbí ààrẹ títí kò wọ́n láti fi ní bàbá àti ìran tàǹtọ̀ ọlọ́run àdúrà àlẹ́ iná ìbẹ̀rẹ̀ káàkiri èyí pẹ̀lú wa tó kó pẹ́ pẹ̀lú wa tó sì parí pẹ̀lú wa kó má lọ wọ́n. ẹ̀rù bá mi dìbò ká lè dúpẹ́ ká lè àtẹ́tì kọ́tọ̀ rẹ̀ ló ti wá kápò fi yàn ọ́ bẹ̀ wá dé síbẹ̀ àgbẹ̀ parí pẹ̀lú wa. èyí wọn làwọn ti sọ́kọ́ náà wọn pé ọgbọ̀n ọdún dábì ọgbọ̀n ọdún máa ti ní àwọn olùdíkà ní ìgbàwá nílẹ̀ lọ́dà pọ̀ ìdẹ̀ra tó ṣe fún mi má gbà wọ́n yẹ wàtà hàwúlẹ̀ àfìyàní láti àtòkùn mi kí ìkàmí lọ déédéé má ṣe ń jẹ kú lọ́dọ̀ mi má ṣe ń ké ìwò mi. wọ́n kú já ìwọ̀n má ní wọ́n lè fi apá lóyè wọ́n lè ní apá àti gbogbo bí ilẹ̀ láti mọ̀ ìṣẹ́. àjọ àmì ẹ̀rí sálà ọ̀ṣọ́lá àrẹ́bí ọ̀wọ́ àbúrò ìlú àjẹmí láyé àtúwò wọ́n láyé. ọlọ́kùnrin ìjẹ́ra tó dòkó mí tó dùkú síbi tí ò ní lọ tí ò ní yẹfẹ́ lọ láti ní yọ. Ilé ẹgbẹ́ máa ka àwọn nǹkan tí ẹ túmọ̀ tó mọ sí ìyẹn ká. Ìyàtọ̀ fún bọ́lọ̀ ó ti ra fún ẹ̀rọ èèyàn náà mọ̀ sí ó mọ̀ ní kọ̀kọ̀lá rẹ̀. Ṣé wọ́n ti lò ó tó kú sí ojú ọ̀sán lọ́wọ́ àwọn ìdíje? Nà. Ṣé wọ́n ti kó ojú ọ̀sán bá wá sọ́dọ̀ lágbẹ́ sábà wá pé dídúró àwa lè pé dídúró gbogbo ìjọsìn náà gbogbo ìmáàlì àwa lè pè sí ṣukuru àti sọ̀bọ̀ gbogbo táàpì ń dídúró káyọ̀ká tó jẹ́ gbogbo ẹ̀sìn páàkì rẹ̀ háàpù rẹ̀ háàpù fún àmì tó ń jẹ́ ṣukuru háàpù fún àmì tó ń jẹ́ sọ̀bọ̀ ṣukuru láti tọ́sí sọ́kù ní táàpì ìṣòro òun ní second concept táàpì olùkókò gbọdọ̀ tẹ̀lé gbogbo tá a ṣe ń mẹ́ ìpapápá ẹ́ èyí ni bí ẹni kan tún ti lọ ó lọ sọ pé àyẹ̀bí àyàfi owó ìmọ̀ àgbà àyàfi owó ìmọ̀ àgbà kéèyàn máa ń dájú ọlọ́ọ̀ ọ̀gbọ̀gbọ̀ ìmọ̀ àgbà wà fọ́gbọ́rọ̀ mẹ́sàn-án ìmọ̀ téèyàn ní sùúrù òun ìdájí ìmáàlú yọ̀ọ́dá ìdájí ìṣòkò. kí ẹ ti ẹ̀kọ́ rẹ̀ kí ló pàṣẹ àtòrí rẹ̀ òun ní pé gbogbo ẹ̀dá tó náà bá dá pátápátá ó wà láàrin àmẹ́rin àdìmẹ́ta. one ó wà láàrin tí ló ń pọ̀ mẹ́rọ̀ nìyí. iṣẹ́ kápá alákọ̀ọ́kọ́ sí. wàtàlù wọn lórí àná àwọn àkàtà sọ fún tó máa ṣe wà kọ́dá wọn lẹ́yìn rẹ̀ àyè kádà àti ìtọ́nù tó ṣẹlẹ̀ sí wà ní àwọn hmm, àti ìdára tó wà wọ́n ṣe. Mira, no me àti tá a bá tó tó ní àtọ́nà sọ́dà lòlú kí á ní sọ́dà ọ̀fẹ́ ìlú sọ̀rọ̀ tó pé ìtọ́nà ọ̀bá ní ká ṣe ìtọ́nà ọ̀bá ní àmọ́ ṣe káàdà àtọ́nà ọ̀bá tó pé yóò ṣẹlẹ̀ sí wọn àti ìbẹ̀rẹ̀ àtọ́nà ọ̀bá ṣe. tẹ́lẹ̀ ìlú náà kọ̀ fún nǹkan tọ́nà ọ̀bá ní kò ṣe ṣíṣe rẹ̀ àkóríṣe àkóṣe ṣíṣe rẹ̀ ṣúkúrú gbogbo tó náà wà níjọ́ lọ́sí ẹ̀rọ àmì ìṣòkò ọlọ́pàá ló pèlè ọlọ́ni ilé màlú àdàdà àbúdàṣọ wọ́pọ̀ nílò nínú àdúṣà ẹ̀yìn fámìlì àdúgbà ẹ̀ṣiṣẹ́ fọ́lọ́ tó jẹ́ ṣòkò gbogbo tí ẹ̀rọ àti fọ́lọ́ ọba tó wà ọba bẹ́ẹ̀ ló ṣòkò tó ìtàpá ìhàlápẹ̀kẹ́ ìyàṣ ìyàṣẹ́ ṣòkò ìtàjídé ìyàrá máa ṣe ìtẹ́ ìyàwó yìí ẹ̀ sọ́kúrú yẹn ní hmm? láti lè fi lé tẹ̀wé sọ́kúrú náà wà nílẹ̀ sí yẹn náà bẹ́ẹ̀ kádàrá tó ṣẹlẹ̀ sí yẹn sí yẹn ò fẹ́ yẹn lè sọ́kúrú wọn ìjẹ̀rà náà wà bá ṣe fún yẹn sí yẹn fẹ́ yẹn lè sọ́kúrú fún mi tó háàpù gbogbo ẹ̀ àwọn kan wá ń bẹ tó ṣe pé èèyàn lè pọ̀ ń tó ra wọn lọ àwọn àpapọ̀ dáadáa tó ṣókò bọ̀ sọ́kùn wọn kiri àwọn àpapọ̀ dáadáa tó sọ́kùn àwọn ṣókò wọn kiri hmm? èyí wọn lè fi wí lẹ́gbàáfù tàwùjọ tó wà kì í ṣe pápẹ́tì ẹ̀gbàáfù tàbí bí ẹ̀gbàáfù tó tẹ̀lé kó tàyè wa ó ní pé bẹ́ẹ̀ ń bá wo Nàìjíríà Haúsá níbi ọ̀rọ̀ pé kò sí bàbá yìí kò ṣèlà tó gbọ́n kò lára bí ata tó mú wọn òun ó pọ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́dún bẹ́ẹ̀ sì ló wá tó débẹ̀ ní pátá nílẹ̀ ní àgbọ̀n o kò tẹ̀sí náà kan lọ́dọ̀ Yorùbá Yorùbá tó wà wá fún mi máa ń dáadáa òun ti ẹ̀ òun fẹ́ yìí láàárọ̀ náà tó sẹ́kọ̀ọ́ wọ̀ fún ìlú kọ́dà nìyí ẹyọ káyìrì yìí nìkan lẹ sọ ẹyọ wọ̀ sẹ́rì yìí hàn gbogbo àjọ àti ẹ̀bí ṣe ń sára ọlọ́mọ tẹ̀lẹ̀ gan ni tó bá lè rí iṣọ fọlọ́ ọlọ́mọ jà á fún lóhùn sẹ ẹ pé olùjàmbá àti káàdé yọ lọ́ọ̀dún náà wọ́n fún mi torí èyí náà bá fún wa kó tẹ́ bá ti rí gbogbo àdúrà àdúrà kó má fún náà ó mú awúgbọ́ náà ní ẹgbà gbogbo ọ̀rẹ́ ẹgbà ló fún blọ́ ọlọ́lọ́mọ pàdé àwọn àṣùlò ìyẹn tábà fẹ̀fẹ̀ tábà rìn lọ àwọn àwọn tí ń sọ fún ìwé olùfẹ́ ọ̀fẹ́ kẹ̀kẹ́ nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ́sùn fàjọ láàrin Yorùbá làbàrà ní ọ̀pọ̀ àṣẹ ẹ ní máa fẹ́ fẹ́ káwọn tó sí òkú ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ tí ó tó gba ọkùnrin tó kọ̀ọ̀bá àwọn mọ́gàjí ò dídé o ní káàkó òwe àbáwọn fẹ́rẹ̀ lè fi yorùbá mọ́ sí haúsá ti lè rí má ti lé haúsá gbogbo dákú o tó mọ́ bàrẹ̀ ń sáré o ọ̀wọ́ ibi ìdè bí akọ́lọ́ but níbi ṣukuru ìfẹ́lẹ̀ ṣukuru ti lè ká ká dúpẹ́ ká ní ọlọ́run ẹni tá a ti bá kọ́lẹ̀ ní ló jẹ́ kéde nínú yorùbá òun fẹ́ sọ gbogbo èdè gan di ọpẹ́ ẹ̀gbọ́n débi tó fún kólùbọ̀ ọpẹ́ ẹ̀gbọ́n òkólùbọ̀ kójá ọpẹ́ náà ni àgbọ̀fẹ́sì ní ìpè lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ pẹ̀lẹ́ ṣùgbọ́n kì í ṣe díẹ̀ ní kìtẹ́lì ti dààmú lẹ àti bí nítorí bá náà ṣe ẹ̀ṣẹ́ dáa yìí òun lòun fẹ̀ kan da gbogbo òfin nù ó da ọmọ tó tẹ̀lé ọlọ́run tó kàn wà kọ́lọ́ wà kó lásán lè fi otu ó ṣe lẹ́nu tó gbọ́ pé wọ́n pé èèyàn dá ilé aṣẹ́wó kalẹ̀ yóò tún wọn gbọ́dọ̀ sí wọ́n ní devotion ṣẹlọ́ ni ilé aṣẹ́wó ló dá kalẹ̀ wọ́n ti wọn sí yóò ní láàárọ̀ láàárọ̀ òun kálukú wá sí ní so òun kọ́ kọ́lá ẹ̀yìn yìí ní ní ní ìka lòun mọ́ ọmọ ọ̀fẹ́ ní ìka kan ṣẹlẹ̀ tó ìpínlẹ̀ tó gbogbo kan ní sẹ́yìn ló máa sọ fún mi pé òun lè jẹ́ kẹ̀ níta àbá lè jẹ́ kẹ̀ lò ẹ̀ ẹ̀ ìgbẹ́lá wọn sọ ṣé ìwọ ni láti ẹ̀ lórí túbé ẹ̀ ń nǹkan tó gbogbo kan òun ò kọ́ lọ́wọ́ ọba ó wà fóun ni òṣùpọ̀ láti sùn lọ́wọ́ èèyàn ní ìsọ̀rọ̀ láti ìkìlà tọ́lọ́ ní amáṣu èèyàn ní ìsọ̀rọ̀ sọ́kùn ní sùn ó kọ́ra níta láti tún gbà pé ìtọ́sí ìkàdá ṣe lò fún ìtọ́sí ọlọ́wọ́ ọba lè wà ìyẹn lè sọ àmọ́ ìtọ́nà bá dé kí mùsùlùmí dáa sí tẹ́sán ẹ̀ sì dáa sí ni pé ìwọ má máa ẹ̀fẹ́ kì í kékeré kan kọ́dà nígbà tó bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni tó bá ti ṣe náà ló máa ṣe lọ. a gbọ́dọ̀ máa ṣe bí ayé wa bí ká máa tọ́nà bá ẹjọ́ ìmàkó. báyìí ló ṣe lòdì ayé kọ́dà ò kàn wá púpọ̀ àmójútó ni kò kàn wá ìmáàlì nìkan ni nígbà tó bá tẹ̀lé sẹ́ni ìmáàlì yẹn wà nílé èyí yóò máa ṣègbè sí ayé yín kílẹ̀ máa ṣe àti kọ́ńtẹ́ẹ̀tì ẹni mùdáfà àtọ̀lù kọ́dà bẹ̀rẹ̀ kọ́dà kọ́ńtẹ́ẹ̀tì yẹn ti tẹ̀lé ayé wọn wà á máa kára àgbà kára àkàrà tó fi lè ṣe lọ ojú wọn ní ìlànà tó bá ti di mẹ́tò bá bá ṣe ìbàjẹ́ àlàyé ẹ̀ á lábájá olówó á lè kú lẹ́kọ̀ọ́ bọ̀lọ̀ kánú kádà kan jọ kó bíbọ̀ bí i àkànlá padà bí mu ọtún lè débẹ̀ tó bá ní ìlú ọdún tó gbọ́n bẹ́ẹ̀ náà kádà kan wá pé kò sí owó tẹ̀lé lọ kò sí ìsọdọ́jọ́ bá lọ kádà kan bá ara rẹ̀ ẹ̀yìn ìyẹn lèyàn fi ń lò gbèsè ayé kéé ṣe pé kúrò pé ọlọ́run wọn fẹ́ máa kéde lọ́sù jẹ́ ọlọ́run nígbà yóò fún ìyẹn làwọn àwọn

tọ̀ tó bá padà wá ẹ̀yìn ìtẹ́gbó ọ̀ ọ̀nà ọ̀gbẹ̀ ọ̀gbẹ̀ yóò dájú ọ̀dọ̀ mo yọ ọ̀nà mo dákò lè mo gbalada bẹ ó sọ mo bọ̀ ọlọ́run kan yìí ká mà pé òun lè wú ìta ìgbòho nǹkan ló sọ ọ̀dà òun àti etí kó fi tì wá lọ́wọ́ ẹ máa yí ìdílé ayé iṣẹ́ ìrìnlẹ̀ ni ìpè ní ìfẹ́ ní ìfẹ́ lẹ́mọ̀ ní ìfẹ́

àmúgbé ní méjì lọ́pọ̀ ìbára méjì lọ́pọ̀ fún òun méjì lọ́pọ̀ tí wọ́n fẹ́ ní láì jẹun tó ga gbá ọlọ́run òdí la òdí la alábàjá arọ ni bó bá dá ìjẹ òsò fún òun pààrọ̀ òun wà lùjẹ́ náà lábàjá òun níyàwó òun pẹ̀sí ìyàwó òun wà lùjẹ́ náà lábàjá òun nílé kò sí kúrò kẹta tó lé rí tọ́lọ̀ ọ̀sọ̀ tó òun fi gbáyà lùjẹ́ náà tó òun bẹ̀rẹ̀ sínú òun ẹ́ ìmánì tó ní pẹ̀lú fsc fsc ò ní límìtì lọ́bẹ̀ ìmánì tó ní pẹ̀lú lọ́yọ́ṣìpù lọ́yọ́ṣìpù ní lè fún èyí wà ní ara yín ni ó ti wà kẹlẹ́ ní ara yín nìkan ló ti wà pé sáàtì lè sọ pé ìmánì yẹn kò mú wa èyí ní ẹ̀kọ́ bá ti wá lórí ayé àlékún kan èyí tó bá ti torí bá wọn ọlọ́pàá wọn náà dá àwọn ìtàgbà lọ́wọ́ tẹ̀lé wọn nínú àwọn àgbà àtàlẹ́ yìí ọ̀kan ní ìtura ní ọlọ́pàá yìí ọ̀rọ̀ tó dára ní ìgbésẹ̀ àkókò ọlọ́wọ̀ ìwọ ọlọ́wọ̀ ọba má àfẹ́ ìkànnà ní bá òṣèlú ìdí wọn náà bá fún wa ní táwọn bẹ fún wọn káwá pé ọwọ́ àwọn pẹ̀lú aliwu lánàá fún wa láì fi máa lọ dákun bó ń lọ́wọ́ rẹ̀ tó fún wa yẹn. jẹ́ mọ́ jẹ́ agbára fún wa ká lè lò pẹ̀lú ọlọ́ọ̀fẹ́. ìpínlẹ̀ lè wà wọ́n ń ìta ní tọrọ fún wa ọmọ sí wa. ilé ìsìn báyìí tó máa jẹ wá lágbájá o ọlọ́run bá fún olówó níbi ìgbé gan orí tó bá wà nípa mákẹ́tẹ̀ bá ń tẹ̀lé kọ́ sọ́mà ní kí máa ń ṣe mẹ́rin tó bá jẹ́ ọ̀lọ́ bàbá wọ́n ṣe kọ́ ọmọ yóò sọ̀rọ̀ ìjáde àbí gbàgbà ẹ̀wọ̀n alọ́jọ́ mi ìwọ tí wò ó ní supermarket àyíkò irú táyà tó wà látàkì ìgbà tí wọ́n pè é o wọ́n sọ̀rọ̀ ó èmi jẹ́ ọkùnrin ìjọba ìgbò fún mi nígbà tí òkun tó rí déètì táìmù tó wà jẹ́ kí n lè lo lílọ̀ yẹn táìmù yẹn kí má tó ẹni tó ń fẹ́ kan lú sílẹ̀ tó ti bọ́lọ̀ ọ̀hún fún tún wá wí ìkẹ́ ó wá ní ilé ìtọ́jú wọ́n ní àtọ̀rọ̀ apá àkọ́kọ́ tí ra ìlú àkọ́kọ́ sọ sọ́bùrù wọ́n ti sọ́bùrù síwájú sọ́bùrù nítorí lórí kádà náà ọkọ̀ tí wọ́n lọ mú sọ àwọn afẹ́kì ìlú wọ́n ní page eighty níbi táǹkà wọ́n ní wọ́n wà sáàkù ṣáàkúwá lẹ́bẹ̀rẹ̀ ìlà sáàkù ṣáàkúwá lẹ́bẹ̀rẹ̀ ìlà kéèyàn fi kéèyàn máa kọ̀m̀pléìn lẹ̀ kọ̀m̀pléìn kéèyàn ń sọ jákè tẹ̀lé tó yàtọ̀ sọlọ. Tíṣẹ̀lẹ̀ tọ́kàn lò bá fẹ́ tó bá tẹ̀lé sí yàn. Ìsìláàmù àlá òkùnmọ̀ ẹ̀sìn gbà pé ká kọ̀m̀pléìn kọlọ̀. Bẹ́ẹ̀ dá ọlọ́run ká ní olùdarà nígbà èyí láàmú ta àmọ́ tó ṣe pé kẹ́ẹ̀ tó fi kí kọ̀ǹpìn rẹ kọ́ lọ́hùn ẹ̀dá ló wá ń pọ̀ sí ọlọ́run ọba fún òní ti sẹ́yìn ìlú wa ní ẹ wáyé ní ìjọba kìí ṣe irú ọjọ́ kìí ṣe irú ọba tó ń sùn lélẹ̀ kò ní kò gbọ́dọ̀ ṣe yẹn fún òun. inú ní kí wọ́n lè láwọn láàrin àgbákò yìí kò gbọ́dọ̀ ṣe kí ni fún ọ.

ní alábẹ̀ ìbálòwá níbi téèyàn àdéhùn tó kẹ́yìn ìtàkùnṣe òòjà ó kọ̀pléètì territorial autonomy ìtumọ̀ ìpè ní tòkè àdámọ́ ni pé bẹ́ẹ̀ bá fi lè pé wàhálà ìsìláàmù dàgbọ́ ìsìláàmù dábà yọ kì í yọ basic system kó gbogbo nǹkan tó ká ló ń ṣe láì kò ní mú ní lórí ẹ̀ ìgbà táwọn ìjẹ́ ti fi rí ìgbọ́yé ni wọ́n ní sàkídà gbọ́yé ó bá ti wọ́n kọ́ rògbò yóò gbó òfin sí bébí kìntì ó sì láti bébí kìntì kí láàárín oúnjẹ yẹn ẹ kò sẹ́ni ní ẹ̀wọ̀ ìsìnàgbà àti ìtura sọ pé ní ìsìnà ẹ̀gbọ́dọ̀ jẹun sáàdì ìdìkan máa fi ṣe sọ pé ẹ̀gbọ́dọ̀ jẹun kò ní ìdìkan wo ìsìnàgbà rẹ̀ bó bá ti láti bẹ̀rù bẹ́ẹ̀ gbọ́dọ̀ sunkún lẹ́gbẹ̀ẹ́ tó sì mí ní pẹ́kọ́ ẹ̀má sunkún lọ́pá sunkún tí èsì tó bọ́yá bá ẹ̀má kọjá àti ẹ̀má sunkún mòdú ní òjè ọ̀dọ̀rẹ́ sunkún nígbà tó kà ti da ẹkún mọ́ ó sunkún mà ọlọ́run náà ti sọ ohun rẹ̀ nígbà táwọn kò lórí sọ pé á irú àwọn àlejò ọlọ́run yìí máa lè àgbàrọ̀ yá kúlò fún àmì irú àwọn láyá fúrú nà pa àti wọn lára tí ò ní jẹun ara tí ó jẹun náà láfún wọn nígbàtà afúnyàn a mọ́sù afún oníjíjú afún gbogbo ẹ̀ ẹ̀wọ́n jẹ́ náà mọ̀ bí bí jẹ́ láàbàbẹ́ kó jẹun ní òkúta láti àbí inú nígbà mọ̀ nígbà báyìí yóò jẹun náà ni tí èèyàn bá láti ṣe gbogbo pé á ah, àmọ́ fẹ́rẹ̀ ẹni tó bá ṣe dáadáa sí ọ kó lè wà pẹ̀lú àdámọ́ ni pẹ́lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú kọ́dà gbogbo wọn bò ní kọ̀ọ̀tù lórí ẹ̀ wà fẹ́rẹ̀ àdìsù ní wà lórí ilé yìí ayọ̀ ní wà lórí ilé yìí ẹ̀hìn àtẹ̀tẹ̀ wà tẹ̀lé tẹ́gbà rẹ̀ ká àdìsù wà lórí kò bá láti wọ́n ní ẹ̀kọ́ ìbínú ẹ̀kọ́ dáwà tó ipe kí èèyàn ń jẹ́ sọ́kùrù ní pé ẹ̀fẹ́ sọ́kùrù lórí ìdíbà kéèyàn má kàn sí ìpa ọlọ́run fẹ́ẹ́ tó yàtọ̀ sọ́lọ́run àgbèrè tọ́tọ̀ àdánwò pé àdánwò tó bá tí wọ́n lérò wà tọ́tù àìlọ́gbà kéèyàn wá dára kọ̀ǹpléèyàn sọ́dọ̀ ọlọ́run because anybody wọ́n àná kò síbà kọ́ ìlú kan wọ́n àgbà tó bẹ̀rẹ̀ yìí kan kò sí ẹ̀rí kankan wọ́n àná síbà tó bẹ̀rẹ̀ wọn òun náà ní ara àwọn ìṣòro. ẹgbọ́n táwọn ìyá àkókò ó ní ìtọ̀mọ́ ẹ̀ ọwọ́ àtúntò ọwọ́ àkókò ọkùnrin náà yusuf yusuf yìí náà sáà ń pariwo Ya yá sàfà láyé tó nama ní nàmá àṣùkú bàtí wà tó ní ìlà ọ̀pọ̀ ìbànújẹ́ tó pọ́n sára mi àti ìbànújẹ́ èyí tó hàn níta ọ̀dọ̀ ọlọ́run ọba ni mò ń kàn lé lọ. àṣàkúwá ìlọ̀lọ́ kéèyàn kàn sí lọ́sọ̀dọ̀ ọba kò ní bí ìmọ̀ ìmọ̀ ìrànlọ́run kéèyàn ọkọ̀ dọ̀ ọlọ́run òun náà ní ẹsẹ̀ǹsì iná ìlànà wọlé náà ní ìrọ̀ ìsẹ́ńtà báyìí lọ. ibi bó ṣe ń bí ìbáyìí pẹ̀lú bí ọkọ ọmọdé iná ìlànà ọlọ́dún ọmọ ọmọdé hẹ́ẹ̀n wọ́n sì máa pọ́sẹ̀sì yó. ebe àtọkọ sí lọ́wọ́ ẹ̀ ọ̀sẹ̀ máa pọ́sẹ̀sì yó. àwọn ọdún láti máa yẹ ọmọdé ìrọ̀ tán ojú ọkọ yọ kó tuntun ṣe sáà tẹ̀lé òṣìṣẹ́ aládá òṣìṣẹ́ ọlọ́wọ́ àmì ẹ̀ المعطية النبي صلى الله عليه وسلم إبراهيم ومع النبي صلى الله عليه وسلم عمل وعصر عمل وعصر إن العين لتلمع وجوه مشاهد يس وإن القلب يهدأ وقنوه مطالب àmọ́ wà lánà kúlù ìlà máa yóò dé ọ̀pá ṣùgbọ́n àlébi kàkà tọ́lọ̀ ọ̀dọ̀ sí pílá pẹ̀lú wà yìí àwọn àwùjọ náà wà kọ́ fún ọlọ́run òṣèlú dá ooo ìyẹn la ní kọ̀ǹfù lórí àmọ́ kan wà yà tó rí àfẹ́ntì ò bá láàrin lórí wọ́n ní ẹ̀sọ́kùnrin ó mà ṣe náà ni àwọn àkọ́lẹ̀ òní sunkún tí wọ́n ta nígbà tí wọ́n bá lọ fún ní oṣù tẹ ìgbà mí ìbẹ lómi ìbẹ ń jọ tí irú kìíní yẹn bá padà fún rí pàṣẹlẹ kan tó padà wo implication tó ṣẹlẹ̀ lóhùn ee gbogbo ní ìlú ta ṣùgbọ́n tó ti ọ̀gbìn ní náà nígbà yẹn lọ àwọn ìwà àkọ́bẹ̀tẹ̀ ta yìí tẹ̀ olùdó máa dá ọkùnrin lẹ́yìn bàtà yóò gẹ́gẹ́ mu wà ní ìnà àlejò ọ̀ àmọ́ ìrọ̀ ní ìwọ̀n láì pé bọ́yá abéjì ẹ̀fẹ́ alúgbà níwọ̀n nínú ogun ìdé èèyàn ìdé èèyàn wa ní ẹ̀sìn tó bá tọwọ́ tẹ̀lẹ̀ sí ẹ̀ bára dọ̀dọ̀ ọlọ́run wà á fún yàn láti lè tó gbọ́dọ̀ rẹ̀ lọ́kọ́ lọ èèyàn ṣe èèyàn kọ̀ọ̀kí nǹkan ọlọ́run ọba tẹ́ni pé àtọ̀sọ́dọ̀ ọlọ́run gbà kí nǹkan ìgbà ṣẹ lórí sọ́dọ̀ ọlọ́run bá sọ yìí pé kọ́lá àtọ̀ jẹ́ iná máa ìwà ń bá sọ́ọ́ mi rú àjọyọ̀ àwọn tó bá ní sùúrù á pè fún wọn lẹ́yìn máa ti pè ó ládàá wọn ó wà á kọ́ lọ́kọ̀ọ́ bá lọ sọ́lá àmọ́ ومن يتدبر تدبر الله ẹni tó bá kọ́ sí ara rẹ̀ àti ṣoṣo ṣe ìwọ sí náà máa ń kọ́ ní kíkàbí ìsọ̀bí ọ̀gbà ọlọ́run owó àti ìṣe àti ìṣe. Àlejò ọ̀nà owó ti yẹ láàárín àtọ́ àti ṣẹ́yìnrú wà áwọ̀ sábà náà. Kò sẹ́ni kankan kọ́ lọ́wọ́ bá kọ́ ní ẹ̀rí ní ẹ̀rí kọ́ fún yàn ọlọ́run kò tẹ́lẹ̀ ẹ̀kan lẹ́kùn kan tó lóore tó nífẹ̀ ìsọ̀tò rẹ̀. ọmọ mi kà sọ́ọ̀tù ẹ̀jẹ̀ máa wà ní ọmọ ìsọ̀rọ̀ pé bóun ṣe máa ń bẹ́ẹ̀ kan tó sẹ́ẹ̀kì ṣẹlẹ̀ tọ́kàn bá pọ̀ lóde máa ń bí bàdá yìí ọlọ́run ò ní pàtó òkèrè náà mi ilá kánà ìlà ìlà àlá àlẹyà bí àbá òyà àìkú ti pé òun ó nílẹ̀ ní ìdẹ́ amẹ́rin lọ́wọ́ àwọn àti òkú àdẹ́wò àmọ́ òun ó rí pé nínú mi àdẹ́wò ìfẹ́ ti dẹ̀ amẹ́rin lọ́wọ́ àwọn àti òkú onímọ̀ tí ń di ẹni kan tí ò bá ti dìde lọ́wọ́ àdẹ́wò kọ̀ọ̀ká tòṣèlú kan tẹ́ ẹ fẹ́ ká òun lè mọ́ ẹ̀rí kankan bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ òun ni pé ìdẹ̀ra tó ń fa kí ló tẹ̀lẹ̀ fóun ọmọ òkú mọ́sálàmù ìyàwó òun ò pé a ilẹ̀ islam yà fún sí ìdí àdáwò yìí ẹ̀sìn ní kọlọ́bà ẹ̀sìn ní kọlọ́bà ayé ìlúlọ́bà òun làgbà àná ní wà látọ́jú àgbà ní bàtà náà because àwọn fẹ́ fi ìgbà tó bá fẹ́ ṣe àdánwò mọ̀ kálù. àdánwò bá yìí níjọ́ tí ìwà ti mọ reality ilé nù. níjọ́ tí ìwà ti mọ reality ilé nù nípa ń ṣe ra rẹ̀. níjọ́ tí ìwà ti mọ reality yóò sáré kọjá rẹ̀ na aláwọ̀ kan tó wọ́n kò tí ń lájà fún ìbí kì í ti di ẹ̀sìn ló ṣẹlẹ̀ fún yóò jẹ́ nẹ́ẹ̀mà ẹlẹ́ẹ̀kejì wàyí lámìà fún áàbọ̀mù sá ọlọ́run òfin lé tó lù báyìí bẹ́ẹ̀ kò sẹ́ni kàkà sínú sí ọba tí ò fún lé ilé kàkà bí ìjọba yorùbá ní jẹ́ta nínú tí bàbá tẹ̀lẹ̀ sí ẹ̀kọ́ ó lè ó lè fi pọ́ǹtì náà bẹ́ẹ̀ ní à ah, ẹ̀sìn ẹ̀kọ́ ló sọ̀rọ̀ lẹ́yìn tó tóbi jù báyìí lọ́lọ́run fún báyìí. ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta wọ̀nyí láwọn ọmọdé sàré bà wí ọlọ́run ọ̀bọ òkú ṣe kò tó dé kí n má lè yọnu sí tàbí ó ti fún mo tún wá ń ra kan ìdẹ̀ra lórí mo ra kan ládà mo ra kan ládà mo lọ́wọ́ àtọ́ wípé ẹlẹ́dínlẹ́ ìjà àtọ́wá tó mú bíbà kọ́lù tó náà ìdàgbọ́ ìdàgbẹ́ ìrọ̀jú ìlàyé ta àdéhùn sọ́là wá tó mú lọ́wọ́ àwọn ọmọ ọ̀gbẹ́kọ̀ọ́ mú kẹ́ mo ra kan ládà mi ọlọ́wọ́ bá pé lọ́wọ́ fún pé tọ̀ fún yọ lójú ìyọnu sínú nígbà lẹ́nu tó ga ni kìí ṣe wájú pẹ̀lú ọ̀tọ̀ ní pípọ̀ orí òpẹ̀lọ àmọ́ tó ṣẹlẹ̀ náà mo ní sùúrù mo wá ní pẹ̀lú àwọn ẹgbẹ́ ọ̀tọ̀ lẹ́nu tó wá ga ní ti àwọn kan bẹ tọ́lọ̀ ọba kẹ́lí ọ̀rọ̀ ìfọ́ ìyọnu bẹ́ẹ̀ pé òun mọ ọlọ́wọ́ ọba débi lẹ́nu tó kò wọ́n kúrò dáadáa lẹ́nu bọ̀ kìí ṣe wájú náà ìjọba tàbí ìṣẹ̀lẹ̀ ìlú pé kéèyàn máa fi ìpè ìjọba náà wá sí àdé rẹ̀ ní òun tẹ́lọ̀ èyí ó dé lẹ́bùn kan náà níbi yóò fara sí lọ́dọ̀ ìjọba èyí tó jẹ́ wájú ní àkọ́rọ̀ àríwá ọ̀tàbù hmm? kéèyàn lọ lọ sí bí á abúlò àwọn àtọ́bùrù kéèyàn ní fúrú wájú ìjọba káàkiri lè mọ̀ sí àwọn nǹkan wọ̀nyí èèyàn tó yíyí bí máa ń ní ọlọ́mọ fi ń fọ àìṣe èèyàn yìí ọlọ́mọ fi ń gbé dáradá yẹn hàn so ọ̀dọ̀ ọlọ́run ọba lèyìn ó lọ ọ̀kà mọ́ ẹni bọ̀dù tọ́nà rẹ̀ bá ti gbé ọmọ ọlọ́run ọba tó gbogbo ẹ̀ tètè ilé ayé ilé kan ni kò sí làwọn bá ti yẹ bẹ́ẹ̀ ni kò sí làwọn bá ti yẹ náà wọ́n wá ní pọ̀ sọ́bùrú sọ́bùrú tàwí dàrídàtù lẹ́nu lẹ́nu lẹ́nu lẹ́nu sùúrù tàwí lẹ́nu kan bẹ tó jẹ́ kí n dúnìyà tàbí sọ́bùrú káàtọ̀ ló jẹ́ àtọ́bùrú alẹ́ ìmọ̀tòrọ́ ní sùúrù lórí tọ́lọ́ bá sára ní táàbí kọ́ọ̀tì ó sì pàrọ̀ mi lẹ́yìn tí àwọn ọba sára àti ìmọ̀fẹ́ lẹ́kùn àwọn èèyàn rí bẹ́ẹ̀ ọ̀kan rí dúnìyà òun wà òun ló wà sálẹ̀ pàlọ́pàlọ́ wú tọ́ òun bẹ́ẹ̀ ọ̀kan wà láàrin lẹ́nu fóònìyà ọ̀kan rẹ̀ tó ga jù níbi ibi báwọn èèyàn bá ti súnmọ́ lọ́wọ́ ọba tó òun ni. èyí tó jẹ́ dúnìyà tó wà sálẹ̀ pátápátá gbẹ́tọ̀ everybody gbọ́dọ̀ ní òun ni tẹ́lifù ṣàkúwà máa ń fara o ní kọ̀ọ̀pléè nípa ọlọ́run fẹ́ dà gbọ́ ó lè kọ̀m̀plẹ̀ fọ́lọ́wọ́n ọba o and ìtọ́jú sọ fún kọ̀m̀plẹ̀ ní pé ó lè ní dàgbà ètò pé pé pàtàkì ní dàgbà ló sọ ló tẹ̀lẹ̀ sí ọ wọn ò fẹ́ kó má sọ o iṣẹ́ ọkàn ní bìfọ́ iṣẹ́ ẹnu ẹnìbọ̀dì tí ò bá fẹ́ lọ kékeré láyé ìṣe ètò wọn fẹ́ jẹ lọ́rùn wọn fẹ́ jẹ ọlọ́run kọ́lé ìlú ma sàlámù láì lọ́rùn tẹ́lẹ̀ tó lọ fi lu ọlọ́run lu ọlọ́run lé ẹ́ so now èèyàn ò ní bínú àmọ́ kò sọ tuntun ní ìyẹn kọ́ kò sẹ́yìn lọ́rùn olùdarí ìṣàkóso kò ní kọ̀ọ̀tún ẹ̀ka ọlọ́run ọba máa lọ àrọ́ àmọ́ pẹ̀lú pé o sì ní ìdìbò rẹ̀ jọ lẹ́yìn tó kéré ní mímọ́ complete ìnáyìí dára ní ba ni to ni ni kara to so àmọ́ a ko to bolo ba to je ni hmm le ko to kiri ni le ko ni to wa la ni ọ̀rẹ́ ta ko shakwa ma be ba o le ko le ko lo lo mo ba ko si lo yo ma ti le ko ni mo da ọ̀húnlẹ́yà èyí tó wá dáa jù ní wáyé àhámdùlá ẹ̀rọ̀mọ̀lá tó fún ní ọlọ́run àlúyà lórí ọlọ́run olúkọ. ń tẹ́ ìmọ̀ pé kí máa ń mú yẹn ní gbogbo bíkì kẹ̀lẹ́gbẹ̀ ní yàtí bísá ní tí ìmọ̀ bá ṣe rí pẹ̀lú ọgbọ́n àtọ́lọ́wọ́ àtàlẹ́ èmi ò mọ̀ ojú kéré wẹ́ ní tètè yẹn bá lù jù mo là ní sọ̀tọ́ ربنا يجعلنا في سنتك اللهم اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا من جنتك ومن اليقين ما تهون به علينا مصدقك والله ده قانون يقين انا ده اللي بيبوم وتبقى اللي بقى عليك في الليل ṣẹ́ẹ̀kì màṣẹ́ ìfòǹgàmbí ó máa ń pè é náà ṣe rí òun ní wípé

àmọ́ ní ọba etí ìtọba lè tẹ̀bá jùpọ̀ ọpa nìmọ̀ rẹ̀ lẹ́yìn tó bá tó pé èèyàn bá ní kápẹ́ńtì pé pé èèyàn lù nílò kìíye oṣù lọ ẹni tí ò mọ ọdún tó béèrè yóò máa ta sí òkú bá ibù mi lẹ́bùn ìyá ètò wa náà bá ti mọ pé fẹ́sẹ̀ náà ẹnìkan bẹ mo sọ̀rọ̀ rẹ̀ mo ní ìdí gbogbo tí wù ní ayé rẹ̀ iye ayé rẹ̀ kó àṣìkò ní kó jẹ́ pàṣẹ. ẹ̀rù tí mo sàbùsù ló wà ó tó wà ní dàrẹ́tọ̀ kó jẹ́ pàṣẹ. gbégbé àkóbà ní bá pàṣẹ. ọlọ́run ló wá sára pé ìjẹ́ pàṣẹ. ṣùgbọ́n tó fẹ́ tọ́jú àwọn ẹ̀kọ́ sọ fún pé ìgbà ní ìbẹ̀rẹ̀ wọ́n wá gbé láti ìgbésùn àwọn agbègbè lọ́mẹ́ta wọn a ko fan a fan yɛrɛ bɛ a tigi bɛ gan o ni yóò sùn bɛ t'a la wọn b'a ye ko n zan ko n zan a fɛ e b'a bɛ de k'a dun ɛ Eh, muso lɔn ɛ dɛ muso Kami ɛ n'o tigi bɛ zan yɛrɛ kan ko wa bi k'a di yɛrɛ ma k'o dɔn n bɛ de k'a tigi lɔn sisan bɛɛ de k'a tigi lɔn muso lɔn dɛ muso lɔn a tɛ sa to a tɛ yen bɛɛ a tɛ tiɲɛ ni o bɛ ọ̀gá sì ní tó ń fẹ́ kù tán nígbà tí wọ́n padà nígbà fẹ́ tán ìgbà tí wọ́n ìfẹ́ dàpọ̀ èyí tán lẹ́nu kẹ́lẹ́ ìdájà dàpọ̀ yìí wọ́n á ń sọ fún pé a ah, mọ̀ pé ọ̀gá kí bò lọ. nígbà pàǹsẹ̀ bíi náà ah, ní gbogbo nǹkan bá a dúró èrè nílẹ̀ máa ń ní ọ̀rọ̀ ní obìnrin tí wọ́n èyí máa ń dákú ìdìrí máa ń gbé mi ọ̀gbọ́nà máa ń gbé mi sílọ̀ ìrora ní ọ̀ṣubú gbogbo bá ti wá gbogbo ara mi máa ń kí yẹ obìnrin dákò ṣàdúrà fún mi. àwọn ẹbí wa ní àdúrà tó ní kí n ṣe fún ọ ó dà ọ èyí ṣe tó bá tó bá lè ní sùúrù wà láti ìdáyìí ìjẹ́nà oúnjẹ jẹ́ wọ́n ìṣíkì dáwọ́ fún dáadáa bá mi rìn àdúrà pàwọ́ no tó bá sàdúrà tó bá ìṣe àbáyé náà yes now pé nísìnyí kí bíìlì bá lọ ilé ayé màá ń tẹ̀lé sí àlùbẹ́nẹ̀ pé ojú ọ̀pẹ àlùbẹ́nẹ̀ àrẹ́sìmọ́sàdúrà aljanna ò ní kò máa kọ̀ máa lò àmọ́ ìyọ̀ kan tó lẹ́kọ̀ọ́ kan tó lò ó ní pé èyí bá ń gbé lọ́wọ́ bá kébì náà bá ń lọ́wọ́ pẹ́ ní àkíkìrì bá ti gbé mi kára kiri àpò ní kiri aljanna tó èèyàn máa ń fojú kéré ní ojú yẹn bá lù sí ẹ̀ bá wù kára ti jẹ gómìnà ṣọlá pé ó lọ gbọ́dọ̀ dá. ẹgbẹ́ kọ́ bẹ́ẹ̀ náà ni ìyá kí ìmìnira ọlọ́run nípa ìsìnkà ìyá yìí. àti tí mo ti kó rọrùn òun náà ní kí ìmọ̀ gbogbo tó náà bá wà pé kó yẹ ní ìlàsán wà ní. bọ́lá bá fún yà lọ́mọ tòótọ́ ni a ń kí ìyẹn gbádùn bẹ̀ látàrí ó tún kù iṣẹ́ pé kò tọ́jú ọmọ kó tọ́jú ọmọ nìkan ló fi tóbi jẹni tí òbí máa lọ tọ́lọ̀ ká tọ́jú jẹ ìgbọ́kùn wọ́ọ̀dù ló ń lọ tọ́lọ́ náà ò ní jẹ tí òbí mọ nípa pé kò ní fi tọ́jú ọmọ ìfọlọ́mọ lẹ́ka ọba sì ní owó tó bẹ́ẹ̀ bá ti kí ìwọ kan rẹ̀ báyìí pé ní èsì ní ìwà púpọ̀ ní èsì yìí nǹkan òkú ká tóbi lọ́nà ọ̀nà òun ni èèyàn ó fi òkú tọ́ lóòótọ́ ìgbádùn tèmi náà wà ní àmọ́ lọ́ọ̀tù yìí tó bá tàbí gbélé lọ òun lẹ́gbọ̀n tó bá tàbí tàbí níbi ìgbò dájúdá ìyá ìfẹ́sì ìjàmbẹ́ àtẹ́yìn kò ní ìgbọ̀n nígbà wo ìtàn wọ́n wá ní èyí tó ga jù lé alhamdulillah alágbàlá dúpẹ́ kọ́lọ́ lórí àdéhùn wọ́n ní wọ́n mọ bóyá ma ẹni tí a bá wá sáàbò yìí èyí tó ti gbàgbá tó wọ́n bù wọ́n gbọ́ owó ẹ̀ wọ́n ti gbẹ tàdá àhálà ọ̀rọ̀ yìí ó wá tẹ́kù ilẹ̀ tó wà lórí hmm? ẹni yóò tẹ̀lé ọ̀rọ̀ àmọ́ tó tẹ̀lé pàtó ìtàkọ̀rọ̀ ìtàkọ̀rọ̀ ó fẹ̀ka ní ìyá ara rẹ̀ wà á má kápẹ́tà á kọ́ fún ó sì gba ẹ̀tọ́ rẹ̀ ọ̀làǹdẹ̀ sílẹ̀ níṣòro kò sẹ́ lọ́wọ́ ọba bọ̀kìlẹ̀ wà ní ló wọ́n mi èyí ẹni tó tọ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ní mo ní sùúrù ọlọ́run bá lọ́wọ́ mi gbà àbọ̀dọ̀ ọlọ́run ti gbà ládàá ìgbàlẹ̀ ló wá àwọn àlọ́ pélé yìí kí ẹ̀ ń gbé pẹ̀lú ìgbọ̀ bá gbé pẹ̀lú òṣèlú ọ̀hún ọ̀pàdé ẹ̀kọ́ rẹ̀ ẹ̀sìn ọ̀dọ́ ìsìn máa ń di fún máa ń di bẹ́ẹ̀ náà àwọn itu ẹ̀ka wọn ní ìdí èwe ẹ̀sán náà ẹ̀fẹ́ lára àti wọn ẹ̀kọ́ tí kéde ti lè ini ilé ẹ̀ tó fi pé wọn lè fa ẹ̀wá ìjẹ náà jẹ oríṣi ẹ̀rí ìgbàdí ẹ̀ máa ń bá ní Jadi kó o ní kó tu ní sùúrù mọ́ pàtó bàbá ọkù sí ládá ń bẹ̀ àmọ́ ìgbà àtẹ lọ́n ẹ̀mí ṣe ìrọ̀lọ́ lọ́nà mọ̀ pa lọ́nà lọ́nà sórí òmùbá wọ́n wá ní wà sọ́bùrú lọ́gbà sọ́bùrú táwọn ìpín méjì bàdàlí tààrà lè hmm? tààrà wọ́n wà pé òmùrán ìgbóná ọ̀pọ̀lọpọ̀ nàbùtáàlì ẹ̀mí òun àlàmùsàríyá ti tọ́wọ́rì ọmọsàríyá ti hàwà pé èèyàn ó bẹ̀rẹ̀ yẹn lórí àwọn nǹkan tó wù láti ṣe àti nǹkan tó wù láti ṣe ó kọ́ bàrà rẹ̀ ṣe níbi ìlú láti kó kéèyàn kó máa wá kẹrùn ọ̀rọ̀ ọdún ara ọgbà tó bá pè ọ́ nítorí kọ́nà ọba fẹ́ẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa pé a ti tètè bẹ̀rẹ̀ láti kékeré ibẹ̀ ló ti máa wà lá. òun náà lè fi kéèyàn ẹ̀kọ́ tó bá bímọ ara burúkú lè ṣe fọ́mọ rẹ̀ ní kó má lè fi ọ̀sìn máa lá. torí pẹ̀lú ewu ẹ̀ díẹ̀ tó máa lá láti kékeré náà ló fi kàn sí ilé pẹ̀lú ẹ̀jẹ̀ ló kú dàgbà. ká tó wá fẹ́ tó wò fẹ́ kan wá jẹ́ kó máa lá kékeré yóò lè o. yóò lè kódà tó bá tún lè àwọn nǹkan tó lè ṣèjọ pẹ̀lú àwọn kò ní í ṣe agbára mọ́ ìgbéyàn tó ń kékeré kò dàbí ń kọ́ lára kọ́lọ̀ kó bá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà kan torí nǹkan tá fi ń gan ọ̀ mọ́mọ́ kò wá pa kí ọ̀tún wá sọ̀rọ̀ tẹ̀jú ìlú àwọn ọ̀sọ́gbà náà ọlọ́wọ́ wà lọ́la tàbí ẹ̀ntàbá ṣì kí ní kàkàtà gan ọdún ilé dákùn sáà ni máa fi yorùbá ta ẹ̀yẹ yorùbá ta ọ níbi yorùbá ta so wa ọ̀kan tó ní àwọn tẹ́lá tó wà ó rí ẹnìkan kéńtìọ̀n tó wà mọ́ àwọn ọ wá wò títí tó ní ṣe eléyìí máa àhámà ní ilé ẹ̀yà rẹ̀ pé á mo fi ìjà àwọn fámìlì rẹ̀ pé ìbọn ẹ́ẹ̀dì ní ẹ́ẹ̀dì fámìlì rẹ̀ àwọn eléyìí àwọn tàgbà ọ̀pẹ̀lẹ̀ ló kọ̀kọ́ sí eléyìí eléyìí owó owó tí ẹ̀ máa ń wo bá fẹ̀ náà káà ilé àwọn fámìlì rẹ̀ ìgbàgbà tó Eh, ẹ̀gbọ́n nígbà tí bàbá fámìlì bá ti lérò mọ̀ǹgà lórí tọ̀ kí ni ìyàwó wà sọ àtọ́mọ gàǹgàwó gàǹgàwó òbí so ká má kò ní ìgbọ́ ya fẹ́ sànú àwọn ọmọ òun ká má kọ̀ wọ́n lẹ́sìn tẹ̀lé káwa náà má ti sọ̀rọ̀ ẹ̀sìn máa kọ́ lọ́lẹ̀ tọ́ náà àwọn nǹkan tẹ́lẹ̀ wá pẹ́ ṣẹ̀ríà ẹ̀sẹ̀ ọlọ́run lọ́wọ́ olùdó fáwọn ìgbẹ́. àwọn nǹkan tó le fún wa díẹ̀ láti ṣe lọ́wọ́ ọba ló ní ká ṣe. sọ́dún lè ní ó ṣe láti fi ṣe ìkàtọ́ lọ́wọ́ ọba ní kó ṣe tó le fún díẹ̀. sọ́dún lè ní ó ṣe láti jìnnà sí nǹkan tó wù ẹ̀mí láti fi ẹ̀rọ ìgbẹ́ ìwé láfíìsì ààwẹ̀ tọ́wọ́ mọ̀ ní tọ́wọ́ torípé nǹkan tí wọ́n ní kó á fà ọkùn kó má ṣe o má jẹun má mú má fún mọ́ èrò a ojú rẹ̀ wà bẹ́ẹ̀ sọ pé kó owó jẹ kó má ṣe ọlọ́run ọba kan tó wá dá wa ń tọ́ yóò wá àti ìtura lórí àìrò mi mo fẹ́ fẹ́ sí rẹ̀ ọ̀sẹ̀ kò gbà lára ọ̀rọ̀ àkúnjẹ tààrí ní oúnjẹ sáré ó tún ní sáré bá tún gbọ́ ọ̀rọ̀ lè dá mi sóòtù ó tún ní kó o sùn lọ pé òun ní kápá ẹ̀ tó fi sùn pé ìbọn tó fi lè kò ló wà ní sí ńláńlá yìí wá àbákọ́ wá sí ìjọsìn tó wọlé ní ṣe lára ìjọsìn ọlọ́run ọ̀gbìn sọ̀rọ̀ pé àmọ́ ah, sọ́rọ̀ ọ̀gbìn lára ní ọjọ́ bàtọ́ ọ̀gbìn lára àmọ́ gbogbo tọ́lọ̀ bá ní a ṣe àwa lára ń pa ní ṣùgbọ́n òun fẹ́ kàwá ọfẹ́ kàwá lẹ́sẹ̀. bẹ́ẹ̀ ìlọsẹ̀ ìjọ fún àlàfàlàfà ní ìlú gbogbo ènìyàn tó lọ́wọ́ ọba dá nọ́mbà wò fún àmàláìkà àmàláìkà àwọn ìwà sinmi ìsábìhún aláhùn bìlẹ̀ ìwọ̀n náà wọ́n hùn láì kúrú ọ̀gbọ̀n láyẹ̀ sàmù àtòrú àkọ̀tán làwọn yìí lọ èmi àti yín dáwọ̀ láyẹ̀ rẹ̀

ẹ ìní máa nínú ìjọ tàbí lọ́sẹ̀ bá láwọn ẹ̀sìn òní. pẹ̀lú ìsọlẹ́nu táwọn èèyàn ti sọ ìlàbò lẹ́nu kò yẹ kó fún ìbò bàbá tó bàbá. tẹ̀lé ọtí ní ìtẹ́lá lẹ́yìn ní ẹ̀ pọ̀kílẹ̀ kan tó wà fún ìbòmí bàbá orí iṣẹ́ lóhùn gbogbo kan ló ti tíráì ìtàyẹ̀wá fún ọlọ́run ló dé rẹ̀ gbogbo náà tún tẹ̀lé kó ṣe ìdìnnà kó ṣe gbogbo ẹ̀ kó mú

ẹ̀yin ó béèrè pé nígbà tí wọ́n ká méje dákàn jẹ dákàn mọ́ lásán ọ̀ká tí tí ó jẹ kókè ní máa gbé kókè wájà alábàárí yìí kí ló bá délé iye ó bá délé náà kọ́ńtẹ́ náà òun ṣètọ́ ni wọ́n máa kàn ṣe tó tó kú pẹ́jọ́ kan ẹ́ ọlọ́run bá ti dẹ̀mọ̀ sí ìtura ọ̀gá ìyá adam nígbà tá a tẹ̀ sínú ọgbà àjẹ́lá fábùlà ní ha ẹ̀yìn tí kò ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yìn tí ìlẹ́lẹ́jẹ́ ẹgbọ́n àbẹ́yọ̀ kẹlẹ́ ṣètọ́nà yẹ ọkàn gẹ̀gẹ̀ ní kókó nígbà máa ń ṣe báwọn yẹn láàbù wọ́n lágbájá olówó olóòrùn fúláìdé ìjẹ́ tó ti tán àárín àrùn ní àókùn pé ní o gbọ́dọ̀ pé tọ́lẹ̀tì fún ṣètọ́nà tó kó sọ fún bí bíi sọ ẹ tọ́nà bá wá sí ọmọ ìjọ pé ó gbé ẹ tẹ́ráwò tẹ́ráwò báyìí ara fọwọ́n ní ká ti pẹ̀lú tẹ̀bálẹ̀ hajj lábọ́ afọ́ra rẹ̀ kọ́rọ̀ òjò ẹwúrú ohun tó ayé ẹgbẹ́rún ìgbà yóò tẹ̀ kọ̀ọ̀kọ̀ báyìí wọ́n ẹwú owó òyìnbó ní wọn òyìnbó ẹgbọ́ ẹ̀rùn tó ń jó ga tó tí wá a ah, ó gbádùn ìsìláàmù débi pé choice yẹn inú ẹ̀ ṣùgbọ́n tí ìròyìn tó bá tún lẹ́yìn tó ṣe agbáríwá ẹwò mí o pé mo bá ní ẹ̀ ìkàkàwà lọ́kàn àwọn tí wọ́n jẹ́ ìdè tó pẹ́ ní ìwà ṣe báyìí mú sí ẹgbẹ́ òde gbàgbọ́lágbọ́wá kan ọ̀rọ̀ òun gbàgbẹ̀ ọlọ́pọ̀ fàánù wà sí ìdítẹ̀ so now ife ẹlẹ́kejì tó jẹ́ lọ́sàn-án ní pé kí èèyàn ṣe sùúrù lórí mọ̀ṣàlìyá ẹ̀tọ́ ìtàdà àwọn ọmọ ẹgbẹ́ ṣe àti mọ̀ṣàlìyá ti hàwà àtàwọn àtàkóso rí pé ibi tọ́ka ìyá bá lọ ìgbàdéṣà tó ní àwọn tẹ́kùn tí ìyàlọ́ sùúrù ni òun ni ọ̀rọ̀ ẹ̀sìn káàtó àti kọ́kọ́ sọ̀rọ̀ sùúrù lórí mùsíbà tọ̀ ìgbà míì ń bẹ kó ṣe yí wàhálà tó wà náà gan-an ní ìjẹ́ kí n ṣe hmm? ah, inú yẹn à ah, nínú ọlọ́run ọlọ́run bá dẹ́yìn kó máa ká fún wa láì ẹgbọ́n mi bọ́lá ti dá wa òtẹ́ ti tàkó wá pé kí nǹkan ti lè hmm? náà làwọn sọ̀rọ̀ pé atomic life forum technology ìdínkàtì nǹkan ah, kábàtì nǹkan kan dèbí bá àti tí wọn bá ti ọ náà ń bọ̀ wàhálà ni yóò wí lẹ̀ ẹ́ wàhálà ni yóò wí àṣetìlì ẹgbọ́ àwáṣe kọ̀ntró fún tìlì ó fún wá lè fún wa ẹgbó ti lè fífọ́nà lọ sí pàtìlì ó ìlú rẹ̀ ó wá bí ọbẹ̀ pé àdúgbò ti wà ní jẹ́ pé ẹnu bí ọ̀lẹ́lẹ́lẹ́ àtẹ̀tún wá ní ìdòwó táàkì sọ́pọ̀ bẹ́ẹ̀. ilé ayé wọn ní tùmọ̀ náà nígbà tó lọ́ba ìrìn rìn fáàtì náà ni ibi tẹ́tù bẹ̀rẹ̀ àti ìbùkẹ́ máa ìwà láti lókun dáa ẹni èèyàn tó bá ń ṣiṣẹ́ wàhálà ó sá fún iṣẹ́ wọ́n ti ní accidentary life pété ẹ̀kọ́ tó ṣe ìdíkátà gbọ́dọ̀ tó ní ti kọ́ọ̀tù wàhálà ló fún un ó fi ní ajọ́ọ̀dù ajọ́ọ̀dù àṣẹ gbogbo ẹ̀ àní wọ́n ní ẹja ní vitamin ẹ̀ẹ́sà ní ẹ̀ẹ́sà wọ́n ní protein wọ́n ní padà yóò rà tó bá tó jẹ́ nílò yóò kọ́kọ́ sí kiri kọ́kọ́ ìwọ wàhálà bá ìdílé yọ wàhálà kan sí wàhálà kan náà so náà wọ́n ní wàjẹ̀lẹ́kù mayalfa abdul duniya la yàtọ̀ ní nàá gbogbo tí ẹ̀rọ kan láyé kò ní kọjá nǹkan méjì táìpù nǹkan méjì ní gbogbo bẹ́ẹ̀ bá fèsì láyé kò ní kọjá táìpù nǹkan méjì. one alábọ̀dé máa yù wá dúkù náà nílé ayélujára tá a bá wà yìí ẹ̀rọ ọlọ́run ọba yóò láwọn nǹkan ní tí ó lè ló kókè kan bá nǹkan tó wù ṣe hmm? nǹkan yìí ìdánigbó ṣe kókè kan bá tóun náà wù ṣe kila wannan fa ya ta ila sabri fi adai haqqi lai fiha yóò ní ìdí sọ́bùrù gbígbà yìí láti mú ẹ̀tọ́ ọlọ́run ọba ṣe ń bẹ̀ sílẹ̀ dáhùn nísìnyí báyìí ṣé ẹni tó bá wù ẹ̀mí ṣe tẹ́sì kan tó wà ń bẹ e kó òun làwọn sáájà náà lè fi ń jà níbi sáájà ọ̀sán nígbà táwọn ìjọba sọ pé wà pé mo dé àdínkù sọ̀rọ̀ kọ́lá kẹ́rì kọ̀ọ̀kan yìí súnmọ́ yà wọ ní tó tún bàbá rẹ̀ á. àyà tí a ti rán ṣe àwọ́dá. ẹnì kọ̀ọ̀kan ló tún ṣe gbádùn ìyàwó rẹ̀ tí gbádùn kẹ́rì tún bàbá dáadáa ló bọ̀ ládàá ṣé olóògbé kí ṣètò ọ̀dọ́ máa ń dúró dé ìyẹn nípa iṣẹ́ tí nǹkan bá ti dùn ṣètò ọ̀rọ̀ àbọ̀ rẹ̀ tẹ́lẹ̀ pé nǹkan tí nǹkan bẹ lẹ́yìn ilé yìí o hmm? ní lágbára sọ wípé àhápù ṣe é ní ilẹ̀ ní ìsáàlì máa mọ̀ ní à èdè máa ń wọ ọmọ nìyẹn ní sẹ́ni kó má dé kọ́lá kó má dé nàrà náà ẹ máa wo àdáwò tó wà mẹ́ àyájá àgbọn ṣe wọn wọ́tà wú tó gbà lára torí àwọn òbí ṣùgbọ́n ó lè yá àwọn òṣèlú ti gbogbo lọ sí mọ́yàwó ẹ̀ máa ṣe háìkì sọ́kùn lè hmm? ta ṣètọ́ ló wà sọ fún ọ̀gá àná ha ẹ̀tọ́ ẹ̀yìn ìrìnàjẹ́ ní máa ń àwọn kan tó bá pẹ̀lú gan-an sílẹ̀ kọ ìyẹn lè di sọ́kùn nínú pé ìyẹn ń mú ẹ̀tọ́ ọlọ́run ọba ṣe ń bẹ̀ kó o dúpẹ́ kó o sì máa ń lò sí ìtọ́ ọlọ́run ọba ní ọmọdé ọ̀nà ní sọ́ọ̀bù sọ́ọ̀bù kan. bẹ́ẹ̀ àwọn tó ní bá gbèdì ní àlùmọ̀ kọ́lá ní ìlú àwọn èyí tí ó kẹ̀kẹ́ wẹ̀ méjì ọlọ́ àpẹẹrẹ méjì olùtọ́gbùrù àlàkọ́ hmm? àti ìlà àti àtọ́gbùrù àlàkọ́ dáadáa tí ṣe sùúrù lórí tẹ̀lé ọlọ́ àti ṣe sùúrù lórí kádà lọ́wọ́. ìyẹn òun nígbẹ́ ọ́ yóò fẹ́ kí ẹ máa ká tọ̀ ọ́ láti fọ́ sára rẹ̀ kò ṣe tọ̀ láti parí láti ẹ wo bí ìsàlẹ̀ sí pọ́ìntẹ̀ ní kọ nínú àtàwọn sábẹ́ ìwọ̀n nǹkan the other house number number two ẹ wo number three ìwé kàkà number ten káwa tọ́ ká wá ní mẹ́tìlá nǹkan two. sábà náà kọ sọ́bùrù sọ́bùrù sọ́bùrù kánísù kákóra wá jà kákóra wá jà ìkóra wá jà ní ibi tó wọ ọ̀pọ̀ ó wá ní kọ̀ọ̀kọ̀ because ó tẹ̀ka ní ìdí sókè àti tẹ́sítì na wàhálà dọ̀nà ó táìpù wípé kéèyàn ní sùúrù lórí nǹkan tó wu ẹ̀ ní í ṣe àti tó in kana sabran an shahawati batni wa fat tó bá ṣe ní kékeré yìí passion desire inú nígbà yẹn kùsùn àti desire abẹ bá lè yẹn kóra yẹn dànù fún sàbẹ̀tì nàgbé yóò wẹ̀ léyè pọ̀pọ̀ kóra yẹn dànù irú kéèyàn yẹn dànù fún bẹ́ẹ̀ lé bẹ́ẹ̀ mú wọ́n wò ní ipa.

olùsọ́nù tó wọ́n tó wọ́n tó ní rípa wọn ni wọ́n fi ìyẹn láwọn ìdíkó ẹ̀ ń kó pẹ̀lú ní àfi àfi tó tó láwọn ìdíkó ìtumọ̀ ẹ̀ ní pé ó bẹ́ẹ̀ ní ìrà ìjà ni tó bá yẹ kó bá tẹ̀sán tú lẹ́sẹ̀ lójú ìdá rẹ̀ wí tó ṣe tó sọ́kùnrin náà ní rípa náà wàtí ń dáná sí ìtàlẹ̀ tó bá ṣe pé ojú ogun bálà bá fẹ́ lò kínní wípé ẹwà lójú ogun tó sì ní ìtẹ̀ ìjà sẹ́mà wípé bó bá jà náà kọ́ ọ̀kan lè pàwọ́ náà kó o sì wá dúró pé tọ́ bá tó sọ ojú ọ̀nà ọlọ́nà ká pa ní òun owó dára rẹ̀ fún pípa báwọn bí wọ́n náà wá tẹ̀ pẹ̀lú kéjì ní irú sọ́dún tó lè tún ní àṣàjá àni àkè lórí nílá pé àṣàjá á tún sọ́kùnta

ṣùgbọ́n mi tọ́wọ́ pé lábájá yìí fẹ́ kálábá ní ikú lè fi ìyá jẹ ẹ̀rọ àmọ́ lọ ọ̀rọ̀ oṣù ẹ̀rù wà nǹkan náà sí ìfà ìhámùrè tó wá ṣe pé tẹ́ǹtì ìṣó tó ń ṣe lára ìkó ní títí ní pé àlámọ̀rí kan ni wọ́n fi sí i lọ́wọ́ láti ìpolówó wọn sọ fẹ́ nìkan kan. sáà kó sọ́kùnrin náà yẹn náà lè because iyì ń bẹ́ẹ̀ di kéèyàn answer. because he was ìwọ ló the kan for the information lọ́wọ́ hmm? wọ́n pè é wọ́n pè é kì í máa bẹ̀rẹ̀ sá òkè pàkiri èèyàn tó lè kí pàkiri kéré ẹ̀kọ́ wípé tẹ̀mà wípé ìfẹ́ fẹ́ ìfẹ́ ẹ̀mú máa ń fẹ́ pé àwọn la mẹ́lẹ̀ náà ibẹ̀ ìlú àwẹ́ or something ó sì kí pẹ̀ ìyẹn náà ní ìtọ́kùn náà bẹ̀rẹ̀ ìmáà ń tẹ̀lé wà ìkánà ní bòdú lè áyì tó bá fẹ́ pé lẹ́yìn ìgbà táyà ti jẹ tán níwọ̀nba ó jẹ níwọ̀nba àwọn nǹkan tí máa ń jáde lẹ́kùn létí ayé mọ́tò tó dáa bí ilé tó pọ̀ lọ tẹ́lẹ̀ hmm? kọjá dédé tí wọ́n máa ń ní ìdí àbẹ́yìn tí wọ́n náà púpọ̀ tó tún lè pọ́ìntì kọjá ní ìdí rẹ̀ ni hmm? ọwọ́ àwọn àgbẹ̀kọ́ sí ìdí ìjọba sólíà lóòdà olódodo òtókìtẹ tó kẹ̀kan níní tààtì ní tó wá dì táyà àti máàlì wọn lọ kó ní lóòdì kì í jẹ tí ò ní nǹkan tí ò bá ń bá yóò bá ní bíbí lóòdì lẹ. náà nínú àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ wò ẹni tó ti pé à ah, bá fẹ́ ní ó ní àgbà tí mo bá ṣe yóò bá bùkà kan tó jábílẹ̀ ẹni tó lè jọba ó jẹ́ prince ìtàkùnbà tó ń jọba ẹ̀yìn ó lọ́kùn dòdò kì í tẹ́lẹ̀ tó tẹ̀lé tó kọ̀ nípa pé mo fílẹ̀ fílẹ̀ fúnra ni kò lè nánà tẹ́lẹ̀ ọ̀nà ń dá lónìí máa yáyẹ̀ lẹ́nu yọba àwọn olùsùn ìgbà fúnra àjọ kan ní wọ́n lè yàn mẹ́fún mẹ́wàá ló ń fẹ́ wọ́n fẹ́ ti primary ẹni tí ò lè wọlé wá lóun wá sẹ́fdà ẹ̀kọ́ sẹ́fdà tẹ́lẹ̀ sí yóò kà ẹni tó lọ́wọ́ bá lé pẹ̀lú ìfẹ́ta bóò sẹ́ta àtẹ́lẹ̀ ìyàn kánà ló bẹ́ dìbò so wọ́n kánà àlàkọ́dìrì yẹ̀ sí ìgbògbò dúníà tó bá ṣe wípé ilé ọ̀tá ní dédé wọn bá lé ayé jẹ́ ìta ní ó ní má tó náà òṣùmọ́tò kánísù lórí ìyẹn ní fúù tí so sọ́rù láti bẹ̀rẹ̀ yìí ọ̀tá sí ìparí ọ̀rọ̀ sùn pọ̀ ó kà wá sínú àwọn aṣáájúrí wà tọ́lù ni tó lè fi gbọ́ lọ́wọ́ bá èyí tẹ̀ mọ̀ pẹ̀lú ọ̀nà àti ìfọwọ́ pé sọ àmì àbíyá bẹ̀rẹ̀ kálá náà wà tó tún kí mo ti bá wọn kà pẹ̀lú ìgbàgbé àwọn tó tó bá ti dé ọ̀nà òdòdó tó ń lọ sáfà ní ìsọ́gbù àlejò sọ́gbù ẹ̀ ń gbàgbà lálẹ́ ó ṣe wá ní ṣàkéré ṣe wá ń tọ̀ nílé ó sì gbàṣẹ wa. بعد الله أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته